ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ àwa tí a jẹ́ mùsùlùmí oore tí a máa tì síwájú tá a máa kọ́kọ́ dúpẹ́ rẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí so nematul islam ó ní ọ̀gá fún gbogbo àwọn ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá máa ń ṣe fún yàn ọlọ́run wa ṣe fún èmi àti ẹ̀yin adúpẹ́ fún ọlọ́run ọba lórí ìdẹ̀kùn náà àwa bẹ lọ́hùn pẹ̀lú dúdúpẹ́ tá a dúpẹ́ torí kéèyàn ò dúpẹ́ hamalun sọlẹ̀ iṣẹ́ rẹ ni iṣẹ́ rẹ dẹ̀mí yìí ọmọ ènìyàn lè fi ṣe tàwásùn lọ́sọ́dọ̀ ọlọ́run láti fi bẹ lọ́hùn wọlá pé a máa nímọ̀ ìsìláàmù ní orí kọ́lọ́n kó pa wá lẹ́yìn tí a jẹ́ mùsùlùmí kọ́lọ́n jẹ́ kí islam kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa nínú sàárè ọlọ́run jẹ́ kí islam kó wúlò fún wa ní gbangba ta alikiyama ọlọ́run jẹ́ kí a jẹ́ ẹni àlìjọ́nà pẹ̀lú sábàbí islam àwọn oore tí a tún máa ń dúpẹ́ tí àwọn àfẹ́sìn tí wọ́n ní kéèyàn tó máa dúpẹ́ inú ẹ̀ ní àlàáfíà wà ẹ̀ torí pé tí ò bá lálàáfíà àdúrà tí ẹyọ kan ni ó máa jẹ́ ọlọ́run fún mi lálàáfíà ni ó máa jẹ́ ṣùgbọ́n bá ní ẹ̀ bá lálàáfíà tán èèyàn tó máa ń sọ pé òun tún fẹ́ nǹkan báyìí lọ́dọ̀ ọlọ́run so ọlọ́run afẹ́ni kọ̀ọ̀kan wa ní àlàáfíà kọ́lọ́n kó má gba àlàáfíà ara wa àlékún àlàáfíà kọ́lọ́n kó tún ṣe fún wa ọpẹ́ tí a tún lè má dùn òun náà ni pé ọpẹ́ amú ìfọ̀kànbalẹ̀ tó bá gbé ìlú tí a wà ìlú tí ìlà yìí ló wà ńbẹ̀ ni àti ẹ̀ lè máa rántí pé a máa sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nítorí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ lágbègbè òun la fi lè sọ pé ká jókòó ká máa sọ̀rọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ní agbègbè yìí gbogbo ibi tí ó sì fọkànbalẹ̀ kọ́lọ́nkó bá fọkànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn tí ó lálàáfíà náà kọ́lọ́nkó bá fáwọn náà ní àlàáfíà àwọn abẹ́lọ́hún fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ńbẹ̀ èmi tí màá máa sọ̀rọ̀ kọ́lọ́nkó ràn mí lọ́wọ́ ẹ̀ tó pé ọ̀rọ̀ sísọ iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run náà ni so ọlọ́run náà ni darí gbogbo ọ̀rọ̀ tí èèyàn máa sọ kọ́lọ́nkó darí mi síbi ìyọnú ẹ̀ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́run kó jẹ́ kí ẹ̀yin náà rí ọ̀nà ọlọ́run pẹ̀lú gbígbọ́ ọ̀rọ̀ náà kọ́lọ́run wá jẹ́ kí ọ̀rọ̀ náà jọ wúlò fún èmi àti ẹ̀yin la hawla wala quwwata illa billah tí a wà òun ni súrọ́tò Ibrahim Quran fourteen òun ni a tẹ̀fsíìrì tí a sì fẹ́ ṣe níbẹ̀ wọ́n ní kó bẹ̀rẹ̀ láti aya ẹlẹ́ẹ̀kẹwàá títí dé aya twenty seven ṣùgbọ́n ibi tá a wà á jìnnà púpọ̀ ló jẹ́ pé tẹ̀fsíìrì wa lónìí a sì fẹ́ dé aya twenty seven a ṣe bó ti yẹ ká ṣe a yára ṣùgbọ́n a ní yára jù so àwọn kan bẹ́ẹ̀ ká take note náà la máa take note. so insha Allah ní agbára ọlọ́run so lánàá níjẹta aya kan soso ni a le ṣe tẹ̀sílì ẹ̀ ìyẹn náà ni aya ẹlẹ́ẹ̀kẹwàá ṣùgbọ́n ní àná a lè ṣe aya so wọ́n kà fún wa ní aya ẹlẹ́ẹ̀kọkànlá dé aya 15 a sáré sọ ìtumọ̀ rẹ̀. kí a tó wá máa bá tẹ̀síìrì ti ní gangan lọ. Nam. Bismillah. wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba sí àwọn ènìyàn tí ń bẹ lórílẹ̀ ayé ọlọ́run kó gbogbo àwọn ìránṣẹ́ pọ̀ nítorí pé ìṣesí kanjọ kó gbogbo wọn pọ̀ òun náà ni pé àwọn ìránṣẹ́ ò jíṣẹ́ fáwọn èèyàn wọn àwọn èèyàn wọn ó dẹ̀ sọ pé àwọn ò gbà lóòótọ́ làwọn kan máa ń gbà ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ wọn sọ yìí pé àwọn ọ̀gbà wọn ti wá mú ẹ̀rí wá nínú ayé ẹlẹ́ẹ̀kẹwàá wípé abara òun làwọn òjíṣẹ́ jẹ́ gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ abara ìyẹn ni pé àwọn jọ jẹ́ the same human beings àwọn òjíṣẹ́ wa ń sọ wípé kọ́ ọ̀làtìlá òun rùsùlùmù àwọn òjíṣẹ́ wọ́n wá ń sọ fún wọn wípé wọ́n ní kò sí èméjì bẹ́ẹ̀ ìnáhánù bìmánà mánáhánù àwa tẹ́wọ́ yìí náà kò sí nǹkan tá a jẹ́ ìlà basharun mislukum èèyàn bíi yín náà jẹ́ ó ní ibi tí agbára ọmọ èèyàn mọ ọmọ èèyàn ní ìsìn tó bá fi lè bọ́ sójú òfurufú tó dúró síbẹ̀ ó ti ní nǹkan míì nínú nìyẹn so ibi tágbára àwọn èèyàn mọ náà agbára tiwa náà mọ bẹ́yìn náà ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwa náà rí so wọ́n kọ́ sọ báyẹn fún wọn. ṣùgbọ́n ẹ̀yin tí ọlọ́run rán wa sí a fẹ́ ṣàlàyé fún yín wípé ọlọ́run ọba yàmúnù a máa ṣègẹ̀kùn àlàámá yàṣá omi ìbàdí fún ẹjọ́ bá wù nínú àwọn ẹrú sí rẹ̀ ìdẹ̀kùn ọlọ́run ọba wa pín sí oríṣiríṣi ọlọ́run lè fún yàn lágbára ó lè fún yàn lówó ó lè fún yàn ní làákàyè so ó lè sọ pé wọ́n ní kó jẹ́ olórí fún àwọn ẹgbẹ́ rẹ̀ àwa ní titi wa ìdẹ̀kùn tọ́lọ́run ṣe fún wa òun ni ìdẹ̀kùn kó máa sẹ́ndì wáàyí láti sánmà wá sí ọ̀dọ̀ wa kò yẹ kẹ́ ẹ tako ìdẹ̀kùn yẹn ó yẹ kẹ́ ẹ gbà wípé ọlọ́run ọba máa ń ṣe ìdẹ̀kùn fẹ́ntọ́ bá wù ú àwọn èèyàn yìí lára nǹkan tí wọ́n tún béèrè fún ní àyà ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni pé àwọn fẹ́ mùjíza àwọn ànábì ọlọ́run bá ti mú ìwé wá ìwé tí àwọn ànábì ọlọ́run bá dẹ̀ mú wá òun yìí máa jẹ́ mùjíza tó ga jù bẹ̀tẹ̀ àwọn èèyàn wọn wà ní àwọn ògbà tìwé jáde ní táwọn nídìí ni pé mùjíza téèyàn máa fojú rí bí kò jẹ́ ọ̀pọ̀ bí kí èèyàn ojú kan lẹ̀lẹ́ẹ̀ kó yí padà àwọn nǹkan báyìí oní ẹni wọn làwọn fẹ́ so wọn ní àwọn ànábí Ọlọ́run wa ń sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ fún wa pé. wọ́n ní kìí ṣe agbára tiwa kò máa wà fún àwa láti lè mú wá fún yín àwọn mẹ́rẹ́kù tẹ̀ ń fẹ́ à mú wá fún yín illa bi idhnillah àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ànábì ọlọ́run bá kọ́ bá mú mérekù wá ìyọ̀ǹda ọlọ́run ni ó fi lè mú wá so tí o bá ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba kò lè mú wa láéláé náà. wọ́n wá ní ẹ bá ti jẹ́ mùmínì ẹ ǹtẹ́ máa bá lọ́dọ̀ rẹ̀ ni pé yóò máa ní ìgbára lọ́lọ́run ẹni tó yẹ kí mùmí ni ó gbára lé òun ni ọlọ́run wọ́n ti ṣàlàyé fún wa náà wípé bóòlù ẹ̀yẹ ti máa gbára lọ́lọ́run òun náà ni pé gbogbo ntọ́lọ́run ọba bá ti mú wá fún yàn pátá yányán nínú ẹ̀sìn òní kó tó yàn ẹni tí alikitaabu wa sunna tí ó bá ti tó nǹkan kan ò lè tó sọ látara bẹ́ẹ̀ tàwa kúrú náà ni pé kéèyàn bá ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì kéèyàn bá dúró so ìdìgbọ́n dáńpẹ́ níta wá kú nìyẹn kéèyàn ọmọ lọ máa wá nǹkan kan míì tó yàtọ̀ sí nam. àwọn tí wọ́n jẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí àwọn èèyàn yìí wọ́n ní kí làwọn fẹ́ jẹ yó wà máa lànà kí ni táwa fẹ́ sọ pé àwa ní tóbi wàá jẹ́ wípé Allah natawakkal ala Allah. taafi wa fi wá sọ wípé a ní bá ọlọ́run ọba dúró àwọn táwọn ajá wa nàbí ọlọ́run kò sí ni a gbọ́dọ̀ ọlọ́run ọba dúró ni kò sí sọ wípé ó wá sí fi sọ pé a ní bá ọlọ́run ọba dúró náà. wàkọ́ni tó jẹ́ pé ọlọ́run ọba yìí ó ti ṣàlàyé wa. tí àdá bá ti nímọ̀ fún ibi méjì ó ṣàlàyé ni ọlọ́run ọba ti ṣàlàyé fún wa ṣùbùlánà ibi tá a máa tọ̀ nítorí òfin gbọ́tà wa kú yìí nìyẹn so ọlọ́run tó ti sọ pé ibi tá a máa tọ̀ nìyí ó dẹ̀ nìkan máa kọjá rẹ̀ so ó ti ṣàlàyé ẹ̀ fún wa ó dẹ̀ ti fi mọ̀ wá so kí ló dé wáyé pé àní wá ní bọ́lá ọba dùn ká ní ọba tó ń lọ́kàn mọ̀ wá ní ìsinmi àbáníkà bá nǹkan míì dúró tó yàtọ̀ sọlọ́run so bàbá pé ọlọ́run ti fi gbogbo ẹ̀ mà wá pé bá a ti gbọ́dọ̀ ṣe ni òun náà láàmà ṣe yẹn là ń pè ní tàwa kó nàm. àwa o lànà sibirọ́nà a wà á ṣe sùúrù àlàmà àdáyétùmùnà lórí ìnira tẹ́ ẹ bá fi kàn wá lóbi jẹ́ pé kò sẹ́ni tí ó máa ṣe tọ́lọ́run tí wọn ò ní fi ìnira kàn nítorí wọn bá wá expect lọ́dọ̀ wọn tí wọn bá fi nira kan ni pé kò jẹ́ ẹni tí ó ṣe sùúrù pé àwọn ó ṣe sùúrù lórí ìnira tí ẹ bá fi kàn wá nam. wàá náà lọ ìfọyín ẹ̀tọ́ ẹ̀rí wọ́n tún rípìtì tàwákùlù lẹ́ẹ̀kẹta pé ọlọ́run ọba ni gbogbo ẹni wọ́n fẹ́ máa gbára lé nǹkan ọlọ́run nìkan ni wọ́n lè gbára lé ntọ́lọ́wọ́ bàbá ní kí wọ́n máa ṣe nìkan òun ni wọ́n gbọ́dọ̀ máa ṣe sọdí àbá dídí dọ́wọ́ bá ní kí èèyàn máa ṣe ènìyàn gbára lọ́lọ́run ẹni tí ọba yẹ dọ́wọ́ bá ní kó ṣe kò gbára lọ́lọ́run ẹlẹ́bí yóò gbé gbára lọ́lọ́run kò ju bí arísìkì lọ ìmọ̀ ń bẹ lọ́hùn ún wọ́n dọ́wọ́ gbé gbára lé ọ̀rọ̀ ọlọ́run lórí gbogbo nǹkan pátá yẹn kò gbára lọ́lọ́run so ọ ọlọ́run nìkan là á máa gbára lé àìtún gbára lé nǹkan míì tó jọ ọlọ́run lọ. ọlọ́run ní àwọn tí wọ́n wá jẹ́ kèfèrí àwọn náà tún wá sọ fún àwọn aránṣẹ́ tá a rán sí wọn yí pé nam. wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe ìlérí ìyà fún àwọn tí wọ́n jẹ́ wọn ìránṣẹ́ ọlọ́run wọ́n ní pé. wọ́n ní àwọn o àwọn ó lé àwọn á lé yín jáde nínú árídìnà kúrò lórí ilẹ̀ ẹlẹ́ wa ilẹ̀ ẹlẹ́ ọlọ́run àti ilẹ̀ ẹlẹ́ táwọn tí wọ́n jẹ́ jẹ́ àwọn ànábí ọlọ́run jọ ni tí wọ́n jọ bí wọn síbẹ̀ wọ́n tún wá láwọn ó lé wọn kúrò ní ibẹ̀. نعم أو لتعودن في ملتنا lẹ́yìn wá gbà náà wọ́n tún wá sọ wípé ìkànlẹ̀ máa múnú nǹkan méjì tàbí kẹ́ ẹ ṣe ń tà ń ṣe ádá àti ìbẹ̀yẹ òtúmọ̀ pé wọ́n ti bá wọn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tí wọ́n ń sọ náà ni wípé kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kẹ́ ẹ ṣe ń tà so òun ló túmọ̀ sí i kìtẹ́ bá jẹ́ pé bá lè ṣe ń tà bẹ́ẹ̀ gbé mílà tá a wà yìí ìlànà táwọn wá ìtẹ́yìn náà bá ti lè ṣe kò sí wàhálà kankan tẹ́ẹ̀bà tí wàá lè ṣe a lè jáde kúrò ní orí ilẹ̀ náà. ọlọ́run ọba tó jẹ́ pé òun náà ni ó ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba yìí. ọlọ́run bá wá ránṣẹ́ wá báwọn òjíṣẹ́ ó rán wáàyí wá sọ́dọ̀ àwọn òjíṣẹ́ pé kí ló sọ fún wa. ọlọ́run ní gbogbo àwọn alábòsí pátá yẹnyẹn gbogbo wọn ni á parẹ́ ìyẹn ni pé ọlọ́run sọ fún wa wípé ẹ gbọ́dọ̀ jáde kúrò nínú ìlú ẹ sì gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n ń ṣe so ọlọ́run ti ṣàdéhùn fáwọn ìránṣẹ́ rẹ̀ wípé gbogbo àwọn èèyàn yìí ni ó di ẹni tí wọ́n máa parẹ́ nam. ọba á wà á jẹ́ kẹ́ ẹ máa gbé fi ilẹ̀ ní ń bá dìyí lẹ́yìn wọn ọlọ́run ní àjẹkẹ́ máa gbé ibẹ̀ nígbà táwọn bá ti ẹ pé wọ́n á wàá sọ ẹ̀yin náà tó pé ẹ máa lo gbogbo dúkìá wọn lọ ẹ máa lo gbogbo ilẹ̀ ẹlẹ́ wọn lọ. ọlọ́ni dáálíkàlì jàzá ọlọ́ni ẹ̀san yìí oúnjẹ títa ni ó jẹ́ ti ẹni tó ṣe pé ó so ọlọ́run bá máa dúró wájú ẹnì kọ̀ọ̀kan wa àdìsí wa ẹ bá sọ fún wa so dídó tọ́lọ́run bá máa dúró ní iwájú ẹni yẹn ó ń wà kọ́ fáwa ìdí ó dẹ̀ tún bẹ̀rù wà ìdí ìlérí ìyá mi irú ẹni bẹ́ẹ̀ náà ẹ̀sẹ̀ ìwà fún un wípé àwa náà tí kan bá ń dún mọ́ wa tó lóun ó kankan wá káwa ń bẹ̀rù níjọ́ kan pé ah ó gbàdúrà bẹ̀rù rárá. kágbà yìí pé ọlọ́run bá máa parun so agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé kí ni a ti ní àwọn nǹkan tọ́lọ́run bá bímọ tó bùrọ̀ parun àwa náà jẹ́ tó ṣe yí pé agbàpá ọlọ́run ó dùn wájú wa níjọ́ kan a sì gbà wípé ìlérí ìyá ọlọ́run bá à ń bẹ̀rù rẹ̀ à ń bẹ̀rù pé á ah, bò ní wa tọ́lọ́run bá wá dùn wájú wa kí la fẹ́ sọ àwa ń tiraka à ń gbìyànjú àti ṣe àwọn kan tó yẹ ká ṣe so àtàwọn abẹ́ẹ̀ tí ọ̀tá kan bá wá ń dún kòkò mọ́ wa ọkà tiwa náà wà balẹ̀ pé ọlọ́run bó bá wa parẹ́ so kọ́lọ́n kó pa gbogbo ọ̀tá wa nípa ẹ̀sìn kọ́lọ́n kó bá wa parẹ́ nam. ọlọ́run wa ní wàsítàfítàkù ìtumọ̀ tá a túmọ̀ fún wa òun náà ni pé alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni pé àwọn ànábí ọlọ́run tọ́lá bú alifatiha wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run nǹkan tó ń pè ní fatiu ní anasoro kọ́lọ́ ń jẹ́ kí àwọn borí àwọn ọ̀tá wọ́n tọrọ àdúrà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tí wọ́n jáwọn ànábí ọlọ́run tọ́lá bú àlè okùnmọ̀ fatiu a máa jẹ́ àlè okùnmù kéèyàn ó ṣèdájọ́ lórí nǹkan so ìdájọ́ yẹn ni pé kó dájọ́ láàrin àwọn àtàwọn àtàwọn kèfèrí so àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run wọn tọrọ bẹ́ẹ̀ pé ọlọ́run ò wá wá ṣèdájọ́ láàrin wa ọ̀rọ̀ kó jẹ́ pé àwọn tó ní fáìlì yẹn gẹ́gẹ́ ní àwọn kèfèrí wàsítáfítà òun àwọn gẹ́gẹ́ ní àwọn tọrọ pé ìwọ ọlọ́run ẹ bá fọlọ́run yín kó sì dọ́ bá fẹ́ ṣe so àwọn ni wọ́n wá ìdájọ́ ọlọ́run pé lórí ara wọn tó ọlọ́run wá jẹ́ káwọn kèfèrí ó wá ìdájọ́ lórí ara wọn pé kọ́lọ́run wá rọ̀jò lé àwọn lórí so ẹlòmíì ní fàmtìrì alẹ́ iná so so ẹ̀yà ẹ̀sàdúrà kọ́lọ́mọ́ wọ kùlẹ̀ àwọn lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ṣe ọlọ́run bàtà wá ṣe bẹ́ẹ̀ kí wá ṣẹlẹ̀. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ alágídí èèyàn tí ò tẹ̀lé tọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ olùtakùtọ̀lọ́run ọlọ́run ni wọ́n wá pàdánù ìyẹn ni pé wọ́n parun wọ́n wá di ẹni tí ó lọ jí ẹni tí ó jìyà níjọ́ gbèdì àkèámà so ọlọ́run bá ṣàlàyé ilé fún wa ilé níbi tí a bá tẹ̀sí dìde ní àná so ní òní aya sixteen òun náà ni a ti bẹ̀rẹ̀ a sì ń lọ sí aya twenty seven inshallah gbogbo ẹ̀ náà ni a parí ní òní mo sọ fún wa pé a sáré jù so a sì ṣe gbọdọ̀ kí a ṣe.

يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا, إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن, إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا إلا أن دعوتكم فاستجبتم لي فاستجبتم لي فلا تلوموا فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء الله ọba tí ọlá rẹ̀ ga ó سورة إبراهيم، fún 14 aya tí wọn kà fún wa ó aya sixteen ìkẹ mẹ́rin ó dín ní ogún sixteen bẹ̀rẹ̀ tafsir ọlọ́run ọba ó sọ níbi aya náà ó ní míwàrọ́ ìhìn. àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n bá tún wá tẹ̀síìrì fún wa wọ́n lọ sínú èdè lárúbáwá nígbà míì wọ́n á sì máa fi àyà kùránì túmọ̀ àyà kùránì nígbà míì torí pé kùránì tún wà kọ́ńpilẹ̀sì nígbà míì tó yẹ pé ọmọ elédè lárúbáwá gan ẹni tí ó yé nínú èdè lárúbáwá kùránì ó tún máa fi yé so bẹ́ẹ̀ náà dẹ̀ ni a máa ń lo àdìsí láti fi túmọ̀ kùránì nítorí pé òun gangan náà àwọn ntí ó bá jẹ́ àwọn kankan tí alimọ́lẹ̀ gbọ́yé nínú alukùránì kẹrìm a máa wà nínú àdìsí òtíṣẹ́ ọlọ́run ẹ rí gbólóhùn wàrọ́ ọ̀hún nínú èdè ó wà nínú àwọn nǹkan tá a máa ń pè ní nínàlẹ̀ àdùdọ́ọ̀dì ni àwọn nǹkan tó jẹ́ wípé ó lè túmọ̀ àwọn nǹkan méjì tí èèyàn bá fi ààyè téèyàn bá fi wò ó téèyàn bá fi ààyè téèyàn bá fi wò ó téèyàn wò wípé ààyè la fẹ́ wò ó náà ni pé ilé ayé ààyè kan ni àlìkìámà náà ààyè kan ni so tọ́mọ́wá ni ààyè wo ló wà níwájú ààyè wo ló wà ní ẹ̀yìn ìtàsọ ni wípé ilé ayé òun ló wà ní ẹ̀yìn àlìkìámà òun ló wà ní kíni o ìwájú tí ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n fẹ́ túmọ̀ wà rọ́ọ̀bù nígbà míì wọ́n á ní pé ó máa túmọ̀ àmánà ní pé iwájú ni kinní yẹn wà nítorí pé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ níbí àwọn tá à ń sọ̀rọ̀ wọn àwọn tó jẹ́ wípé wọ́n kọ̀tọ̀ lọ́hùn wọ́n ti wá lólé ayé lẹ́ni tó parun lórí ìkọ̀tì ọlọ́run wọ́n wá fẹ́ lọ jẹ ìyà wọn ní àlìkìyàmà. nítàlìkì àmọ́ wa máa jẹ́ ni pé nǹkan tó wà níwájú wọn òun ni kí ni o àlìkìámà máa jẹ́ fún wọn ìyẹn ló fi jẹ́ wípé súrà kan náà wà nínú alukurani Karim táwọn afáà sọ fún wa pé tá a bá rí wàrọ̀ ọ̀hù níbẹ̀ iwájú náà ni a máa túmọ̀ rẹ̀ sí ìyẹn wà nù súrà tó káàfù. èyí tó jẹ́ wípé níbẹ̀ ẹnìkan wà nínú ojú omi tó wípé ó máa ń gba mọ́tò ó máa gba ọkọ̀ ojú omi lọ́wọ́ àwọn tí wọ́n ń wa ọkọ̀ ojú omi bọ̀ èyí pé Musa alayhi wasalam ọlọ́run ọba fi àwọn àmì mọ́ láti ara Khidiru àwọn méjèèjì ni wọ́n wá ń lọ so Khidiru wá fa ọkọ̀ ojú omi kan ó wá fà ya ètò wa pé Musa wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé wáyì tí ó fi fa kí ni ọ ọkọ̀ ojú omi yẹn tó fi fà ya so olóbi wa jẹ́ pé ó wá ń ṣàlàyé fún wípé òun ò ṣàdédé fa ọkọ̀ ojú omi yẹn yá ó wá ń ṣàlàyé fún pé ibi tá a wà yìí ààyè tí ń bẹ níwájú wa lọ́hùn náà yẹn ọba kan wà ń bẹ. so ìtọ́sọ náà ni pé ó wà ní iwájú wa torí pé ààyè ni ẹ ó wà ní iwájú wa. ọba kan yaakudu kula safinatin gasba ọmọ ń já gbogbo ọkọ̀ ojú omi gbà ní tipátipá so tá a bá ń sọ̀rọ̀ nípa eh, ààyè a máa sọ pé kí ni o àmàmà so ṣùgbọ́n nígbà ní tá bá ń sọ̀rọ̀ nípa àsìkò so wàrọ̀ máa túmọ̀ sí báàdà so ó máa túmọ̀ sí kí o bá so òun ló máa túmọ̀ sí after kìíní so after na dẹ̀ ni ibi àdínkàn wà ní kí ni o so nítorí wọn máa túmọ̀ níbi bíi so ona ni pé alẹ́ túmọ̀ ẹ̀ ní nítorí wà níwájú ẹ̀ àbí nǹkan tó wà after àgbàdo ṣe kí ni o to kú tán tábà fi àsìkò tábà fi túmọ̀ rẹ̀ so ló fi jẹ́ pé olójú méjì ni ìtumọ̀ wàrọ̀ òun. ọlọ́pàá wa ń sọ fún wa wípé ọlọ́run ni mí wàrà ìhí ọlọ́run ni ọ ń bẹ ní iwájú ẹni tó yapọ̀ ọlọ́run ọba tó fi kú yìí kí ni ń bẹ níwájú ẹ̀ òun náà ni iná jahannama ọ after àgbà tó bá parun tán ní mí wàrà ìhí. áfítà ìparun rẹ̀ kí ló bá wà lẹ́yìn ìparun rẹ̀ o kí ni o jahannam iná jahannama òun náà ni yóò padà wá di nǹkan tí ó wọ̀ náà ọlọ́wọ́ á sàlàyé pé kí ló máa ń ṣẹlẹ̀ nínú iná jahannama. ọlọ́ni wàyí skọ́ mímá ẹ̀rùn sọ̀dí ìdìn ọlọ́ni ntí wọ́n máa fún mu ní inú náà jahannama òun náà ni máa ń sọ̀dí ìdùn ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá tí wọ́n ń ṣàlàyé Quran fún wa wọ́n ṣe àwọn àkójọ oríṣiríṣi nǹkan tí àwọn tó bá jẹ́ ọmọ náà tí wọ́n máa mu nínú àyá Al-Qur'an Karim nǹkan márùn lọ ló wà lọ́tọ̀ọ̀tọ̀ ó ṣeéṣe kí àwọn nǹkan márùn kí wọ́n yàtọ̀ síra wọn ọwọ káwọn kan fẹ́ bára wọn mu níbẹ̀ ṣùgbọ́n nǹkan márùn ló wà alákọ̀ọ́kọ́ ń òun náà pé tó mọ ẹni bá ti wà nínú náà ó máa mu ni omi gbóná o jẹ ẹni tí ó máa omi gbóná so ìtọ́jẹ́ pé àìmọye àyàtì nínú alukurani kẹrin òun ló wá lórí wípé ẹni tó bá ti wà nínú iná ó je ẹni tó jẹ́ pé ọlọ́run bá máa jẹ́ kó mu omi gbóná so inú ẹ̀ alika fún asọ́tù Muhammad aya fifteen nínú sọ́tù Muhammad ọlọ́run ní. wàsùkú máàn àmìmán fàkọ́tọ̀ á àmọ́ àhùn ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ẹni iná omi tó gbóná tán yẹ́ẹ́yẹ́ ọlọ́run ni wọ́n máa fún wọn mu ọlọ́run á bí ọlọ́run á bí omi gbóná yẹn ti máa ṣe gbogbo ìfun wọn tí ń bẹ nínú wọn. ọlọ́run ní omi gbóná yẹn yóò já gbogbo fún wọn nǹkan kan nìyẹn tí àwọn tí wọ́n jẹ́ àwọn tó bá jẹ́ ẹni inú náà tí wọ́n máa jẹ tí wọ́n máa mu ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa fún wọn mu tí àwọn àfáà sọ òun náà nìkan tá à ń pè ní gọ̀sáàkù onìkan tá à ń pè ní kí ni ó gọ̀sáà òun ni ẹlẹ́ẹ̀kejì nǹkan tí wọ́n máa mu. ìyẹn wà nínú suwatu nabai láti di aya twenty four sí aya twenty six ọlọ́ni láyà dùkú na fi a bárídán wàlá ṣàrọ̀bà. ọlọ́ni àwọn tó bá ti wà nínú iná wọn ò ní máa tọ́wò bárídán nǹkan tó tutù kankan wàlá ṣàrọ̀ọ̀bá wọn ò ní máa rí nǹkan mímu kankan mu ọlọ́ni kí ni wọ́n wàá máa mú. ọlọ́ni ilà hamiman omi gbóná ni wọ́n máa mú wàgbọ̀n sáàkọ̀ tó gbégbọ̀n sáàkọ̀ ti òun máa tutù ṣùgbọ́n àwọn ètùtù ni ètùtù àwọn nǹkan ló jẹ́ bíi àwọn pọ́s tó jẹ́ pé ń wá láti ọ̀dọ̀ àwọn ẹ àwọn tó wà nínú ná so òní nǹkan tó bá jẹ́ bíi pọ́ọ̀sì tó jẹ́ ìtútú tó wá látọ̀dọ̀ àwọn ọmọ inú ná òun náà ni wọ́n máa ṣe kí ni o òní wọ́n máa fún àwọn ará inú ná jẹ wọ́n máa fún wọn mu gbóná ìkan tutù ẹlẹ́ẹ̀kẹta wa ni sọ̀díìdù tó wà níbí so lọ́wọ́n sọ́nu sọ́tì Ibrahim yìí ọlọ́ni wáyé. sọdíìdì tiẹ̀ ìyàwó tó wà níbi tiẹ̀ táwọn afáà ṣàlàyé òun náà ni pé ẹ̀jẹ̀ àti ètùtù olómazegínní o òun ló máa papọ̀ mọ́ ara wọn sọ ẹ̀jẹ̀ àti ètùtù òun ló máa papọ̀ mọ́ ara wọn sọ wọ́n wà máa jẹ́ pé wọ́n máa fún àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà nínú iná wọ́n máa fún wọn wọ́n máa fún wọn mu àbọ̀ wá ká wọn lọ. èyí tó tẹ̀lé òun náà ni pé omi kan ń bẹ mọ́ ń kàlíbùhùlì omi yẹn yóò dàbí epo gbóná ni epo tó tẹ́ pé wọ́n ti gbá bẹ́ẹ̀ lómi yẹn ti máa rí òun tún yàtọ̀ sí omi gbóná lásán ọlọ́sọ ẹnu sọ́tò káf àyà twenty six ọlọ́ni wàyí ń yẹ sẹ̀gí fún yògọ́ sùn bìmáàdì. ọlọ́run nígbà tí wọ́n bá ń wá ìrànlọ́wọ́ àwọn atẹ́ wà nínú iná tá bá wá fẹ́ ràn lọ́wọ́ á ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú omi kan kàlíbúhùlì yóò dàbí epo tá ti gbà ọlọ́run á ní yẹ́sù wí àlè ojú wa ọlọ́run ní bá fẹ́ mu omi yẹn sàgbé nǹkan tó bá jẹ́ nǹkan tó ń rí ìtì ní kínní tí wọ́n bá fẹ́ gbé sójú ojú wọn jẹ́ yóò kọ́ ba gbogbo ẹbẹ̀ jẹ́ wọn ò sì gbọ́dọ̀ máa ń mú torí pé ọlọ́run bí wọ́n pa wọn láṣẹ pé kí wọ́n mú yóò kọ́ ba ojú wọn jẹ́ náà irú omi yẹn wọ́n kọ́ ba ojú wọn jẹ́ omi ìtàkọ́kọ́ ń tiẹ̀ kò ní ba ojú jẹ́ wọn ó mú yóò já wọn ní gbogbo kí ni o gbogbo òfun ṣùgbọ́n omi ìkejì ní titi ẹ̀ ọlọ́run ní yẹ́sù ní ojú à òun ò kọ́ gbọ́ gbogbo ojú dànù náà kó ọlọ́run ní bíyìí ṣàṣàrọ̀ nǹkan mímu tó burú ni so ó jẹ́ nǹkan mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún inú àdìsí ló wà òun là ń pè ní tíínẹ́tùlì kọ̀báàl inú àdìsí ló wà wà ní muslim àdìsí ti jábìrì gbà wá nínú muslim òun náà ní wípé inna alàlọ́yì ahadan lìmọ̀ sharibal muskirat ọlọ́run ọba ti ṣàdéhùn pé gbogbo ẹni tó bá mutí láyé làyìsíkìyàwó tí nátàlì kọ̀dọ̀ ọlọ́run bó fún mu dọ́ba díjọ́ gbẹ̀gbẹ̀ àlùkè àmà tí ọba tọrọ túbà tó fi kú tó dẹ̀ mutí tí ò tọrọ túbà aláàkọ́ ni pé yóò jìyà nínú ná tó bá tó wà àlìjẹ́nà kò ní padà rí ọtí inú àlìjẹ́nà mu gbogbo nǹkan ogún yóò máa rí mu bẹ̀ kò ní ọtí àlìjẹ́nà mu tí ò bá fi lè túbà tó fi kú tó bá túbà ọlọ́run túbà yóò wá máa mu tí zinatul khaba'i òun là níbi pé wọn ní àwọn òṣìṣẹ́ wọn ní àwọn sọ́ọ́bà ní kọ́ọ̀lù ya Rasulullah wa ma tinatul khaba'i kí ní jẹ́ báyìí gẹ́gẹ́ tí ó máa mu òṣìṣẹ́ ọlọ́ba wa ní hariku ali náà oògùn ara àwọn oògùn tí bá ń jáde lára àwọn ara aná òun ni wọ́n máa bá kó jọ wà àsọ̀rọ̀ tó ali náà gbogbo tí bá ń fún jáde lára àwọn báyìí tí ń jáde lára wọn báyìí òun wọn máa bá kójọ wọn á máa ṣe kí ni o wọn á máa fún un. so àwọn nǹkan márààrún tí ẹ̀rí ẹ̀ fìdí múlẹ̀ nínú alikitab wa sunna wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ náà òun ni yóò máa jẹ́ nǹkan tí wọ́n máa mú nǹkan múmu ní gbogbo eléyìí nǹkan jíjẹ mẹ́ta ni tẹ́rí ẹ̀ fìdí múlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni dọ̀rí oúnjẹ ní tí àwọn tó wà nínú iná tí wọ́n máa jẹ èyí tó jẹ́ pé nínú súrọ̀ tó jẹ́ wípé ó jẹ́ súratul Ghashiya sọ ọlọ́run bá sọ ń bẹ̀ wípé laysa lahu ta'amun. ọlọ́run ò ní oúnjẹ kankan tí wọ́n máa jẹ. ilé àmì dọ̀rí àyàfó oúnjẹ kan tí ó máa wá láti inú dọ̀rí òní wọ́n jẹ náà. ọlọ́run á ní oúnjẹ yìí láàyù sí nínú kèé mú o wà láàyù gíní mi ju ì wọ́n tún máa pariwo ebi ni tí ń jẹ òun wọ́n máa pariwo ebi wọ́n tún máa pariwo ebi ìgbà tí bá wá ń ṣàlàyé oúnjẹ yẹn ó ní wọ́n dẹ̀ máa jẹ wọ́n dẹ̀ máa pariwo ebi so oúnjẹ alákọ̀ọ́kọ́ nìyẹn tó ní lẹ́nu àlùkìtà oúnjẹ lẹ́ẹ̀kejì òun náà ni so, zakuu, ọlọ́run sọ ẹ nínú suwatu dukọ́n aya suwatu dukọ́n aya forty three títí dé forty six ọlọ́run sọ láwọn àyè mí náà ọlọ́run ní inna shajarata zakum tọ́ ọlọ́run ní igi zakumi tọ́ àmúlẹ̀ àríyìn ọlọ́run ní oúnjẹ àwọn olùsẹ́lọ́n ni ọlọ́run ní bóòlù náà ti wá rí kàlímúlì ọlọ́run ní ó dàbí epo tí wọ́n ti gbá yúgìlì pìlìbùtù ìtọ́jọ́ pé òun náà ní inú mi èèyàn jẹ tí wọ́n bá ti jẹun sínú tán báyìí yóò wà gbá yóò wà máa bí epo tí máa ń sọ yẹn yóò wà máa ṣe bẹ́ẹ̀ nínú inú yóò wà máa gbóná nínú inú kàgàlí ilẹ̀ amin yóò dàbí ìgbà tí omi gbóná bá ń ru tó bá hó tẹ́yẹ́yẹ́ bẹ́ẹ̀ ló ti máa ru nínú inú oúnjẹ tó burú jù ni fún àwọn tó bá wọnú iná ọlọ́mọṣẹ́ lóúnjẹ ti tàwa oúnjẹ ní àlùjẹ náà nìkan lóúnjẹ abáwọn jẹ so ẹlẹ́ẹ̀kẹta oúnjẹ onáà ní alìgìsìlíì gisilin ni oúnjẹ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́sọ̀nù sọ́tọ̀ ha kọ́ kùránì láti àyà thirty five sí thirty seven bẹ́ẹ̀ ọlọ́ni falẹ̀ sàláwùlì yahoma ahuna hamim wàlátọ̀ amún ìlà mẹ́gìsìlín láyà kúlùhù ìlà lẹ́kọ́ọ̀tẹ̀ òun ọlọ́ni falẹ̀ sàláwùlì yahoma ahuna hamim. ọlọ́run ní kò ní sí ọ̀rẹ́ kankan fún ẹni tó bá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ngà àlìkìyàmà kò sọ̀rẹ́ kankan fún un náà. ọlọ́run ní oúnjẹ tí wọ́n máa jẹ yọ́n máa jẹ ní ìsìlẹ̀yìn ibi tí wọ́n ti lọ́ọ́ máa mú wá igi ìsìlẹ̀yìn náà ni oúnjẹ tí wọ́n máa jẹ náà nìyẹn ọlọ́run tí wọ́n máa jẹ nìyẹn. ọlọ́run ní kò ní máa jẹ oúnjẹ yìí ìlàlùkọ́ ti òun náà gbogbo àwọn tí wọ́n máa ń mọ̀ mọ̀ ṣe nǹkan tó bẹ́ẹ̀ wá ti jẹ́ kọ́ ti òun náà ó mọ̀ mọ̀ ṣe nǹkan kan nìyẹn téèyàn bá jẹ́ mọ́tìkù kò mọ̀ mọ̀ ṣe nǹkan ọ̀tọ̀ ni actor a ọ̀tọ̀ ni kọ́ ti a ẹ bá mọ̀ mọ̀ ṣe nǹkan ní pè ní kọ́ ti òun so ọ̀tọ̀ àwọn bá jẹ́ mọ́tìkù ọ̀tọ̀ mistake so ìnà sí iná àwọn àtọ̀ àná wípé àmọ́ ah, mọ̀ ṣe mistake yẹn tí wọ́n bá mọ̀ ṣe mistake ni ó máa jẹ́ kọ́ọ̀tì ò ọlọ́run gbogbo ẹni bá mọ̀ mọ̀ ṣàṣìṣe láyé ń bí ọlọ́run ní tí wọ́n jẹ nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa nínú àyà yìí wípé ẹni tó bá ti wọnú ná kí ni ó máa mú bẹ́ẹ̀. ọlọ́run yóò máa mu omi tó jẹ́ sọ̀díìdì sọ̀díìdì ẹni kí ni ó omi tó ní ètútú àti ẹ̀jẹ̀ òun ni sọ̀díìdì yẹn jẹ́ omi náà ló náà ọlọ́tún wa mọ́ wá ní sọ̀díìdì lórí bí àwọn àpá máa ń pọ̀ pé atru bayani nìyẹn ọlọ́run ṣàlàyé omi yẹn dáadáa fún wa àbí káwọn pé omi ṣe bádàlú ẹ̀ náà ó replace ẹ̀ so náà yàtàjà rọ òwò. ọlọ́run yàtàjà rọ òwò wàláyà káàdù yùsíìgù yóò máa gbé mu yóò máa gbé mu wàláyà káàdì yùsíìgù ìtumọ̀ tó wá wà bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá tó bá lo káàdà nínú èdè lárúbáwá àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé èdè lárúbáwá ọ̀nà mẹ́ta òun ni wọ́n pín sí lórí ọ̀rọ̀ káàdà tó bá ti bá nírú àlámọ̀rí báyìí tó bá jẹ́ pé wọ́n lo káàdà tí wọ́n fi nẹ́pìlù sí kì í sí wàhálà tí wọ́n bá wọ́n pé káàdà yẹ́sùkùtù ìyẹn ni pé ó kù díẹ̀ kó ṣubú ó ní wípé kò sí kí nìyẹn o kò ṣubú rárá nìyẹn ó kàn kú tíntín kó ṣubú lọ́dọ̀ tí di màá káàdà yẹ́sùkùtù ibi tí wàhálà wà nù kò fẹ́ ẹ̀ kù díẹ̀ kó ṣubú àyàwó àwọn òpè àwọn kan ní pé ó ṣubú ètò túmọ̀ sí ni pé ó ṣubú àwọn ẹni wọ́n sọ fún ẹ pé ìsbátù káàdà náfíyùhù wà náfíyù káàdà ìsbátùhù àwọn kan náà dúró báwọn wípé tẹ bá ti rí káàdà tẹ bá sọ pé káàdà yẹ sukutu kò ṣubú nù tó bá ti pé kí ni o màá káàdà yẹ sukutu ó ṣe kí ni o ṣubú nìyẹn. <laughs> àwọn náà dẹ̀ mú wa ọlọ́ni wà máa káájú ìyẹ́fú àlùúnà àwọn tó ń jẹ́ àwọn kíní bákọ́rọ̀ àwọn tí wọ́n ní kí wọ́n pa màálù ọlọ́ni wà máa káájú ìyẹ́fú àlùúnà wọ́n ní bákọ́rọ̀ náà ni ẹbí pé wọ́n pa bákọ́rọ̀ sọ yẹn pé ẹ̀rí táwọn nìyẹn àwọn tí ẹ máa wé káàdà yẹsùkùtù ìyẹn ni pé èèyàn fẹ́ ṣubú òkú tíntìní tẹ̀ ẹ pé mà káàdà yẹsùkùtù kò tí ẹ débi kó fẹ́ ṣubú rárá kò ṣubú rárá ni àwọn ẹgbẹ́ kò ṣubú rárá ni o so aya kanade wa dáhùn náà fi ṣẹ̀rí wa ara wọn ni pé ìyẹn wà nù nùr so so mo ti gbàgbé nọ́mbà àti So, wípé ọlọ́run bá ń ṣàlàyé nípa wípé tí ó bá tọwọ́ bọ inú omi sọ lam yakad yàrá ọ̀hà sọ lam yakad yàrá ọ̀hà nùsọ́tù nùrù ló wà sọ ọlọ́run ọba sọ ń bẹ̀ wípé ó ń ṣàlàyé bahrain ó ń ṣàlàyé àwọn omi méjì níbẹ̀ ọlọ́ba wọn fẹ́ sọ bí òkùnkùn ti wà nínú omi bó ti wà ń bẹ̀ tó pé tó bá tọwọ́ bọ ní omi kí ni o lámìyàkadìyàrọ̀ à. ìdá àkàràjà yàdáwò lámìyàkadìyàrọ̀ à. ìdá àkàràjà kí ni o yàdáwò lámìyàkadìyàrọ̀ à tó bá yọ ọwọ́ rẹ̀ kí ni lámìyà ká wọ́n ní pé ìtò túmọ̀ bẹ́ẹ̀ ni pé kò rí rárá rárá ni pé kò tiẹ̀ súnmọ́ pé kò ṣe kí ni o kò rí rárá nínú ọlọ́run bá sọ bẹ́ẹ̀ àwọn náà mú ẹ̀rí tí wọ́n náà wà so ṣùgbọ́n àwọn tí àwọn wọn sábà gbà pé ọ̀rọ̀ wọn wọlé ni pé tọ́lọ́ bá fi lo káàdà káàdà ni torí àwọn tó ṣàlàyé bíbí náà sọ wípé wọ́n mú àyà kan wá torí pé káàdà bí gangan wípé káàdà tọ́lọ́wọ́n bá lò níbi bíi ọlọ́run kọ́ sọ pé yàtàjà rọ́ọ̀hùn wàláyà káàdù sí wípé yóò máa gbé mu wàláyà káàdù sí ni kò ní lè mẹ ó kò ní lọ ní ọ̀nà fún rẹ̀ àwọn ni kílẹ̀ rí wípé kò ní dé ní ọ̀nà fún rẹ̀ wọ́n ní ẹ mọ̀ pé gbogbo déyàn bá ti wà nínú ó wà nínú òde eléyìí so ọlọ́run sọ pé iná làdẹ́yìn náà àǹkálá wájẹ̀ yìí máa ń wọ́tọ̀ àmàǹdàgbù sọ̀tín wà àdábàní àlèyìnmá so sọ́tún mi sẹ́mi pé oúnjẹ bí ẹ̀rọ jẹ gbàgbù sọ̀tín ni lọ́wọ́ àyà lọ́rùn ni kò ní lọ kò ní désàlẹ̀ <laughs> ìpè ìmọ̀ yóò máa ha lọ́rùn tí láti ń gbé mu yóò máa yege ni o lọ́lọ́run sọ pé láyà káàdù sí gùn. wájà pé kò ní lè gbé mi pé yóò alọ́run ni ṣùgbọ́n àwọn afáàzọ pé rárá ní tí ó máa ṣẹlẹ̀ ní pé tó bá ti jẹ́ pé káàdà bá ti wá ní nọ́pìyù ká máa gbà pé kíní yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ṣẹlẹ̀ pẹ̀lú ìnira so ìyẹn gẹ́gẹ́ ni àyàn sábà máa ń mójú pé ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ṣẹlẹ̀ pẹ̀lú kíní o ìnira ló fi ṣẹlẹ̀ tọ́ba túmọ̀ ẹ̀ pé gbogbo ẹ̀ tọ́ba túmọ̀ ogun dá sọlẹ̀ kan pé kíní yẹn ṣẹlẹ̀ wàmàkáàdùn yẹ fún àná wọ́n ṣe ṣùgbọ́n ìnira ó ṣẹlẹ̀ sí wọn lámìyá kadìyàrá nígbàdé pé orí kìíní yẹn ṣùgbọ́n ìnira ti nira ti nira ló fi kìíní o òun ló fi rí i so eré náà ni pé yàtàjà rọ ìwú ó gbé omi yẹn mì ṣùgbọ́n tí bá ń gbé omi nígbà tí yẹn fẹ́ lo àgbo tí ó kí dáadáa tó ṣòro gbé mì bẹ́ẹ̀ náà ni àkàlẹ́ fi kákà fi wé tí olè bá làákà ẹ̀ wà mú so náà ni pé yóò máa nira fún láti gbé mi wàláyà káàdì ìṣèlú yóò gbé mi ṣùgbọ́n ìnira ní fi ṣe kí ni o ló fi gbé mi náà. ọlọ́wọ́ ni wàyà tí ìlmọ́tù mi ń kún lè mọ̀kàn ikú yóò wá máa bá a ní kún lè mọ̀kàn ní gbogbo ọ̀nà ní kúrò tí wàá máa bá a ikú gbẹgbẹ kọ́ ni asbabul maut ìyìn tó lè jẹ́ kéèyàn ó kú òun làwọn àfa àtúmọ̀ rẹ̀ sí pé ìyìn tó lè jẹ́ kéèyàn ó kú òun ló wá máa wá máa bá ní gbogbo ọ̀nà yẹn pé àwọn kan lè jẹ́ kéèyàn ó kú nísìnyí gbogbo alámọ̀ pé jẹ́ bá sọ̀yà látòrí ibi ìwálẹ̀ lẹ̀ ẹ̀ kéèyàn pé bye bye so àwọn kan lè kí ẹ̀ <laughs> wọ́n pé. <laughs> so gbogbo tó wá jẹ́ báyìí àwọn ìnira yẹn lọ́lọ́run wà máa jẹ́ kó máa ṣẹlẹ̀ sí tó pé ìtì kéèyàn tó lè jẹ́ kéèyàn òkú ni wọ́n máa ṣe fún ìyà tí wọ́n máa jẹ́ yẹn ìyà tó lè jẹ́ nípa nígbà tó bá domi sínú èèyàn tí gbogbo òfun rẹ̀ wá jálẹ̀ lẹ̀ sẹ́yìn pé tí gbogbo èèyàn wá ti jálẹ̀ lẹ̀ kí ló dínkù mọ́ ẹ kéèyàn òkú ni náà ṣùgbọ́n tó dúpẹ́ bí ẹgbẹ́ pé wọ́n tún bá replace fún mi síbẹ̀ kò tún ní kú pẹ̀lú ikú òmùrà wa máa bá ní gbogbo ọ̀nà nìyẹn. torí pé ikú gẹ́gẹ́ ṣé ó máa mọ̀ ìjùn ìtẹ̀yìn ò lè fojú rí ni kú tọ́mọ àlìjáná bá ti wá wà ní àlìjáná náà tán tọ́mọ iná bá ti wá wà ní iná tán ọlọ́run wa sọ ikú di àgbò àdìsítò lálàáfíà ní tí ò sí méjì bẹ́ẹ̀ ọlọ́run sọ kú di àgbò wọ́n wá gbé wá sí àárín méjèèjì iná àtàlìjáná ọmọ àdìjẹ́ náà wọ́n máa rí ikú tí máa pa gbogbo yín náà nì kálukú wọ́n máa rí so nǹkan tá a lè fojú rí ni ṣùgbọ́n nǹkan tá a bá lè fojú rí ọlọ́run máa sọ di nǹkan tá a lè fojú rí bó jẹ́ pé iṣẹ́ tá a ṣe láyé a lè fojú rí tá a bá ti kú tán ọlọ́run sọ di tá a máa fojú rí so ọlọ́run á sọ di àgbò wọ́n wàá dù pé ẹnìkan kan ò lè kú mọ́ nísìn bí ti wá pa ikú yẹn ó ti wá jẹ́ ìdùnnú tó gba fún gbogbo ọmọ àdìjẹ́ náà pé ah, ìlè kú òun dẹ̀kun iná ìbànújẹ́ tó wá gba lọ́wọ́ máa jẹ́ fáwọn ọmọ iná pé ah, ibi táwọn àwọn abẹ́ lọ gbére nìyí lórí jẹ́ pé ìkú ọ̀wà gbogbo bẹ́ẹ̀ fi lè kú ni wọ́n máa ṣe fọ́mọ náà. gbogbo bẹ́ẹ̀ lè fi kú ni wọ́n máa ṣe fọ́mọ náà lórí jẹ́ pé ilé ayé bíi olùbẹ̀yẹ̀ ti lè nà ọmọ èèyàn tó téèyàn bá fẹ́ pa téèyàn bá bẹ orí òkè ní kó jù lẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n àròkò ní kú ó sì jiyàn lówó tí ẹ̀rẹ̀ sì wọ́n wéyàn ẹ̀rẹ̀ lọ́mọ látòkè pé jùlẹ̀ jáde so kó tó bára òkú lè kú so so òṣùpẹ́lẹ̀ wà náà pé ó kú èèyàn nígbà pé kú èèyàn wà pé èèyàn kẹ́rin náà kọ́ wọn bá kú ni so eléyìí wọ́n jẹ́ pé kò sí kú mọ́ so kálíbà àmọ́ bí ìyá yẹn gírátítì ìyá yẹn bó ti máa lágbára tó ìyá tó kú kò sí lè kú òun ọmọ fi jẹ náà mú náà mú wà máa hùwà bí masjid láéláé kò sí léèkú láéláé ọlọ́ni wà mí wàrà ìhì. wà mí wàrọ̀ ìhì mo túmọ̀ wàrọ̀ fún alẹ́ kan ó wá wà ní kíni o after àgbà tí wọ́n ti ṣe bí kó kú yẹn lóbi jẹ́ pé ìyá ọmọ náà after àgbà tó bí jẹ́ eléyìí tán kí ló bú àmì àdáàbùn galiz ìyá ọmọ náà kò lè dínkù láéláé ìyá rẹ̀ ó mọ̀ ga sí ni ọlọ́run lẹ́yìn ìgbà náà àdáàbùn galiz ìyá tó tún nípọn onítún bẹ́ẹ̀ fún náà mú. نعم أعمالهم كرمات ọlọ́run ọlọ́sọ fún wa nípa àwọn kèfèrí kèfèrí wa pín sí ọ̀nà méjì àwa mùmíní náà ní tiwa náà tó dá wà lọ́tọ̀ kèfèrí alákọ̀ọ́kọ́ òun ni kèfèrí tó jẹ́ wípé ó takò tọ́lọ́hún ó pọ̀rọ̀ ọlọ́run nírọ́ tó fi kú kèfèrí lòun tiẹ̀ gbogbo iṣẹ́ dáadáa tó bá ṣe tó bá fún ẹnìkan lówó mo ràn ọ́ lọ́wọ́ mo ṣe nǹkan kan mo ṣe dáadáa ó kàn ṣe dànù ní asán ni kò níbi kankan tí ó ti rí ẹ̀san rẹ̀ kèfèrí kejì ó wà ní àwọn mùmìnì ó ń ṣe bọ́ ó wà ní àwọn mùmìnì ó ṣe gbogbo àwọn nàwákìdù al-islam ìtumọ̀ ba islam èèyàn jẹ́ irú ẹni bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe àṣedànù lásán ni ṣùgbọ́n múmi ní òun ló ṣe àwọn ẹsẹ̀ kan tí ò ní rẹ́sàn rẹ̀ gbà wájú ọlọ́run múmi ní òun náà láwọn ẹsẹ̀ kan tí ó ṣe tí ò ní rẹ́sàn rẹ̀ gbà níwájú ọlọ́run kí làwọn tí ò ní jẹ́ rẹ́sàn rẹ̀ gbà rìyáhù kárí mi a máa wà ń bẹ́ẹ̀ súnmọ́ à kí wọ́n gbọ́ nǹkan tí mo ṣe àmọ́ iṣẹ́ yẹn tí yẹn bá jẹ́ pé bí fi ṣe nìyẹn èèyàn ò ní ní ládàá iṣẹ́ yẹn èèyàn kàn ṣiṣẹ́ yẹn lásán ni kò ní ní ládàá ọlọ́run ní kà mọ́ ara aṣẹ́ tí ó gba ẹ̀san níbẹ̀ ṣe agbọ́dọ̀ sọ dáadáa tẹ́yìn bá tuntun wá parí iṣẹ́ tán làtúbùtẹ́lu sọ̀dàkọ́ ti kun bìlì máa ń ní wàlẹ̀ àdá èèyàn tún lè ba sẹ́yìn jẹ́ o èèyàn lè fi ṣe dán o bẹ́ẹ̀ fi rògùn sí i àbẹ́yẹ̀ tún fi àwọn àìdá kan tó jẹ́ pé níbi àwọn aburú kan tó tún lè ba sẹ́jẹ́ èèyàn fi sí iṣẹ́ yẹn wà sí kíni o yóò wà bàjẹ́ lórí jẹ́ pé mani amila amalan falaisa alẹ́ amúrúnà fàwọ́rọ́ dùn ẹgbẹ́ dààmú ẹlẹ́mìnì wà lá ooru tí ó mọ̀ sí láyéláyé aláàtí lè fi mọ́ ó kàn lọ dààmú ara rẹ̀ lásán ni ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ nígbà míì lẹ́wọ́ ni ah, bí a bá ti lọ báyìí tábàdí kó mọ́ olùdí kan àbọ̀mọ̀lùdì míì ni so ìṣẹ̀ládà ìpọ̀ gbogbo ló bẹ̀rẹ̀ ṣe yẹn àṣedànù lásán ni so kọ́nà bó sànù wa so ọlọ́run bá ń ṣàlàyé pé kí ni o. ọlọ́ni àpèjúwe àlẹ́bíyìnà káfàrù àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ tó ṣe kèfèrí sọ́lá ọba bẹ̀rọ̀ bíyìn nípa ọlọ́run ọba sọ̀rọ̀ kan pé báyìí ní kẹ́ ẹ ti ṣe àwọn ò ṣe bẹ́ẹ̀ mo ti pín àwọn kẹfẹ́ níyẹn fún wa ọlọ́ni kí bóun níṣẹ́ wọn ti rí. ọlọ́run á fẹ́ mú àpèjúwe wa kó lè bá ayé wa dáadáa pé iṣẹ́ wọn dà gẹ́gẹ́ bí eérú ìṣàdátìbì irin tí atẹ́gùn tó lágbára wa fẹ́ wá síbi eérú ẹ̀yọ̀ tó atẹ́gùn tó bá fẹ́ bí ọba lágbára bá fẹ́ wá síbi eérú kí ni eérú ó ṣe kú dànù ni ọlọ́ni fi yẹ́wó ní àsìfẹ́ bọ́lá ni wọ́n ṣàfitì nǹkan sọ́jọ́ ni ó lè pè ní yawmu báàrìdùn yawmu harun yawmu àsìfún ìtì ń ṣẹlẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ lọ́lọ́run sọ yẹn ọjọ́ tó jẹ́ pé òtútù ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n á pè ní yawmu harun ọjọ́ tí gbóná bá ń ṣẹlẹ̀ wọ́n á pè ní yawmu báàrìdùn ọjọ́ tó tún bá ń ṣẹlẹ̀ ọjọ́ tí gbóná bá ń ṣẹlẹ̀ ní yawmu harun eléyìí ṣídàtù rí àtẹ́gùn tó lágbára òun ni ọlọ́run àwọn aṣàfihàn pé ọjọ́ tí atẹ́gùn tó lágbára ti bá ń fẹ́ tó wá lọ fẹ́ lu kí ni o ooru oníbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní sẹ́yìn rẹ̀ ti rí náà mú. ọlọ́run lè láyà kìdìrúnà wọn ò ní ní agbára so wọn ò ní lágbára àlàáṣe ń lórí ẹ̀sìn kankan wọn ò ní lè rí ẹ̀san kankan mímà kásábù fún nǹkan tí wọ́n ṣe ń ṣe wọn ò rí ẹ̀san kankan fún un olùdó wọn kàn ṣiṣẹ́ láṣẹ kí ni o láṣẹ dànù ẹ méjì á ṣiṣẹ́ láṣẹ dànù. àmọ̀sàlùwù kàmọ́tàlì sọ kù wá ní. Ah, kò sáyé kò sáyé kò sáyé kò sáyé náà so ọlọ́run ní pé gbogbo abẹ́ bá ṣe irú iṣẹ́ báyẹn àṣedànù ni wọ́n ṣe é ìwọ náà má ṣe àṣedànù iṣẹ́ ntọ́lọ́wọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ bá ní kó o ṣe ni kó o gbìyànjú àti ṣe tó bá ní kó o mọ̀ṣe mọ̀ṣe ìwọlé kéèyàn máa dààmú ara yẹn ẹ sẹ́yìn máa ń mọ ìyá ọ̀sọ́jú ọ̀sọ́ lọ nínú ntẹ́ bá ní kó o ṣe ni kó o ṣe báyọ̀ pé eléyìí náà dá nẹ́ẹ̀sì náà eléyìí náà dá nẹ́ẹ̀sì ẹ má sọ bẹ́ẹ̀ nam. ọlọ́ni dáálíkà ọlọ́ni ẹntì ọlọ́ni àánú tó jìnà géèdì torí pé kí n tó múlò ti jẹ́ àánú tó jìnà torí pé tàdáàrúkú ò sí fún ma ó ti bọ́ èyí ò lè tún ṣe mọ́ so kí ni yẹn ti jìnà ó ti bọ́ mọ́ yẹn lọ́wọ́ pé kí ni yẹn ti bọ́ mọ́ yẹn lọ́wọ́ èyí ò lè tún ṣe mọ́ ó ti di àánú tó jìnà nìyẹn so kọ́lọ́mọdé kí n kọ́ bọ́ mọ́ lọ́wọ́ náà. ọlọ́run ní alamtaro ṣé wọn ò ti rí ni ìyẹn ni pé kọ́dírọ̀ àìkà ní tí wọn náà ti rí ni tí ò sí èbèjì ń bẹ. pé ọlọ́run ọba dá sẹ́mọ̀ yìí àti lẹ́ẹ̀lẹ̀ bìlẹ̀ àpò nítorí nǹkan tó jẹ́ òdodo kan ní tí èsè eré lọ́lọ́run sẹ́mọ̀ nìyí àìmọye àǹfààní láǹṣe látara rẹ̀ tí wọ́n bá lọ gbẹgbẹ́ ọlọ́run kan dá síbẹ̀ ní sọ́dọ̀ ọ̀dọ̀ ni ibẹ̀ lójó ti ń wá tàbí ń ṣe gbogbo ìgbésí ayé ibẹ̀ lòun ti ń wá àìmọye àǹfààní ni sánmọ̀ ń ṣe fún wa bó ti wà ń bẹ̀ àwọn èèyàn tó máa ti ara sánmọ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́wọ́n bá fi síbẹ̀ ọlọ́wọ́n bá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fẹ́ káàdì láìlé lórí ni àtàrà sánmọ̀ ti mọ̀ pé nǹkankan lè ṣẹlẹ̀ bóyá ojú lè rọ̀ ní nǹkankan lè ṣẹlẹ̀ kan sẹ́mi àwọn àdùsùn ó gbọ́dọ̀ gbára lé ní ọba àbọ̀lọ́run ni ó ṣètò ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́ọ́lẹ̀ àìmọye àǹfààní ọlọ́run kò ní ọmọ jáde ń bẹ̀ àwọn nǹkan ń wú jáde ń bẹ̀ so sẹ́wà ni ọlọ́run á dá lásán ni kò dá lásán àwa ló ní kó máa wúlò fún káde lè bá sin lọ́run ọlọ́run fi ní kó máa wúlò fún wa náà mú. ọlọ́run ìyáṣà yìí di ibùkún tọ́lọ́wọ́n bá yìí bá fẹ́ ìdí ibìkùn ó lè mú gbogbo yín kó kó yín kó lórílẹ̀ wàyà àti ìbíkọ́lìkì. wàyà àti ìbíkọ́lìkì jẹ̀dí. ọlọ́run lè mú àwọn ẹ̀dá tuntun míì wá tí ó ní wọn á máa gbórí ilẹ̀ lẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fún àwọn èèyàn núù tí wọ́n gbà àlẹ́sọ̀rọ̀ tí wọ́n sálá ọlọ́run kó gbogbo wọn kúrò lórí ilẹ̀ ó dẹ̀ máa wọn míì kó wọn máa gbórí ilẹ̀ lẹ̀ gbogbo ẹni tó wà lórí ilẹ̀ jẹ́rẹ̀ lọ́rùn parẹ́ kò kú kan lẹ́yìn àwọn tó wà ní ọkọ̀ Nuhu ọlọ́run yẹn ni kí ayé wọn jàyé mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ẹ̀ udu àwọn ad ọlọ́run pa gbogbo wọn rẹ́ ó ṣe àwọn tó bẹ̀rẹ̀ wọn bí ọlọ́run nìkan kù bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ́ọ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kìlá ọlọ́run pa gbogbo wọn rẹ́ ọlọ́run bẹ́ẹ̀ so ọlọ́run kagbá kókó kó gbogbo àwọn èèyàn kan tí wọn ò bá ṣe tiẹ̀ kókó wọn kú bẹ́ẹ̀. wọ́n yà àìmọye nǹkan lọ́lọ́run lè fi parí ayé rẹ ilẹ̀ ẹ̀rọ bá ń tẹ̀ mọ́lẹ́ ọlọ́run ní kó rí àmọ́ ibi tó ti ń rí ìtẹ́gbà àwọn yẹn kù bẹ́ẹ̀ kò ní kéèyàn tó máa máa enjoy ayé lọ àwọn yẹn tó ń ṣe lọ. so kọ́dà àwọn yẹn tún gbé agbègbè bẹ̀ àwọn kan ló tún lọ yọ àwọn yẹn tó tún ń rí so ọlọ́run kápá kéèyàn mọ̀ mọ́ òkú ní agbára kankan ọlọ́run lágbára kó mú gbogbo yín kó bẹ́ẹ̀ kó dẹ̀ máa wọ̀ ẹ̀dá gbé. so ọlọ́run ọba kápá pé kó mú kọ́lìkì jẹ̀dẹ̀dẹ̀ ẹ̀dá tuntun wá yàtọ̀ sẹ́yìn so kẹ́yìn ọmọ ìjọba ẹ̀ lójú ẹ ẹ̀mí a mo ní wúlò fúnlẹ̀ ayé yìí ó oh, kí ni wúlò fúnlẹ̀ ké ah, ọlọ́run gbọ́dọ̀ pa mí nísìnyí báyìí mo ní wúlò fúnlẹ̀ ayé yìí <laughs> ọlọ́run mú yẹn kó bẹ́ẹ̀ yóò dẹ̀ máa tó dáa jù yẹn lọ ó mú yóò mú wa ìdí ọ̀gá gẹ́gẹ́ bí ọlọ́run lójú kó ọ̀gá gòdì náà. ọlọ́run ni wàmàdálíkà bí azizin begaali bin alalai ilé ò lè borí ọlọ́run láéláé kó alágbára jọ ọlọ́run lọ pé iṣẹ́ yẹn ó ti kéré iṣẹ́ tìǹtìǹ ni kó gbàdúgbò wa náà ni pé tẹ ẹ bá kú wà má kọ́líkùkùn wà bá sùkùn ilá kanáfsì wá ìdá ọlọ́run ni dídá yín àti gbígbé dìde yín bí ẹ̀mí kan ṣoṣo ló ti rí a single soul èyí pẹ̀lú ti rí èyí tó jọra yín lójú ni bẹ́ẹ̀ pọ̀ ìgbébọ̀ wo lọ pọ̀ gbogbo yín tó gangan. wàlá mọ́rù ti sàmà náà àyà tẹ̀lé àyà tẹ̀lé torí táìmù. ọlọ́run ọba wa ní gbogbo wa gbogbo èèyàn pátá gbogbo àwọn kèfèrí lọ́wọ́ àwọn sọ̀rọ̀ wọn bí ọlọ́run ní báyọ̀ zúlì láì jẹ̀míhà gbogbo wọn ní ògùn wájú ọlọ́run báyìí tẹmọlẹ yẹn bá razia ni pé èèyàn ó dúró kò ní sí gàgà kẹkẹ níbi náà bá ti dúró báyọ̀ zúlì láàyè jẹ̀mí à gbogbo olóògbé wọn jọ ọlọ́run báyìí tí ò ní sí gàgà kankan tí wọ́n wà ń bẹ̀ ọlọ́run kí ni wọ́n máa sọ. olóyìn àwọn dùn àfáàhù àwọn kan wà tó jẹ́ pé àwọn jẹ́ ń tó lẹ̀ lílẹ̀ tí wọ́n lẹ̀ ni pé àwọn òdà ń ṣe tí wọ́n ṣe kí ló gbé nílé agbára kọ́ ẹnìkan ni wọ́n wò ní kí wọ́n wò pé ah, àwọn afa kan wò nìyí àwọn afa ah, eléyìí mọ̀ kí yóò àgbẹ̀ bẹ́ẹ̀ bá ọlọ Saudi ó dẹ̀ tún ṣe kíní kan ó dẹ̀ ń bẹ kíní kan so nǹkan tí ń sọ yóò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní tí dẹ̀ ń sọ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ ìyẹn wá tẹ̀lé ìwọ tó tẹ̀lé nìyẹn dùn àfáàwù ni ọ ẹgbẹ́ gbọ̀ngàn gẹ́gẹ́ ló wá sí ọ lọ́nà yẹn òun ní kí ni ọ alẹ́dínà stakbaru torí pé kò gbọdọ̀ mọ́ mọ̀ ó lagidi ni gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lónìí wọ́n mọ̀ wọ́n kàn lagidi bẹ́ẹ̀ wọ́n ń rówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń rí yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń pọ́n wọlé bẹ́ẹ̀ oní ẹ̀fín ṣe so buhari tí wọ́n gbà lérò bẹ́ẹ̀ kì í sọ̀lẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n ń tẹ̀lé ẹnìkan tí wọ́n gbà pé eléyìí ni dídá wa tá à ń tẹ̀lé lídà yẹn wá ló wá sọ gbogbo wọn nù tóbi ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lórílẹ̀ ayé lónìí ni wọ́n ń tẹ̀lé nìkan ẹnìkan yẹn tó bá ti wá sọ ni wọ́n máa tẹ̀lé tó o bá sọ wípé irungbọ̀n kì í sọ̀rọ̀ yẹn kò kì í sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ táwọn ọmọ yẹn náà nù òun ti sọ bẹ́ẹ̀ pé kò kì í sọ̀rọ̀ yẹn tó bá ní ah, kóbìnrin gbojú ah, kò sọ̀rọ̀ yẹn náà so àwọn yẹn wọ́n gbàgbé ni ẹ̀sẹ̀ àmà sọ أقال الضعفاء للذين استكبروا àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn èèyàn kan tí ò yẹ kí wọ́n tẹ̀lé wọ́n wá máa sọ fún àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n jẹ́ ẹ̀ń tó ṣì wọ́n lọ́nà náà. ìlàkùnà làkùn tábà. wọ́n ní ẹ̀yin la ń tẹ̀lé o ẹ̀yin la tẹ̀lé o ẹ̀yin la tẹ̀lé o wọ́n wá ní kí wọ́n ní. bàálẹ̀ á tún mú wòlò náà ńlá tàbí ńlá. fàálẹ̀ á tún mọ̀gìnú náà á ná ní àdábì láì ṣe é. ṣé ìwà ṣé ẹ lè ṣe àǹfààní kankan ẹ lè ṣe àǹfààní kankan fún wa nípa àyà ọlọ́run tó fẹ́ jẹ wáyé nísìnyí kẹ́gbẹ́ iná la sì tẹ̀lé ṣé ẹ lè ṣàǹfààní yàtọ̀ fẹ́ jẹ wáyé nísìnyí náà kọlu láwàdánà lọ́hùn láàdàínàkùn. ọlọ́run ní gbólóhùn tó wá máa jáde lẹ́nu wọn ni pé láwàdánà lọ́hùn láàdàínàkùn. làbùsọ̀ fún mi pé ìdáyà mẹ́rin ló pín sí kọ́lọ́hún fọyàn mànà kọ́fọ̀nà màyàn mẹ́rin ló pín sí. ìfọ̀nàmọ̀ kan wà tó yẹ pé ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan ó ní làákàyè làákàyè lọ́lọ́run fi fọ̀nàmọ̀ gbogbo wa àtọ̀ kúnlá ṣẹ́yìn kọ́lìkọ̀wù súnmọ́ àdá. làákàyè yẹn ọlọ́run fọ̀nà mọ́ nítorí ṣègbésí ayé rẹ ó fún ọ bẹ́ẹ̀ olùjẹ nílá pẹ̀lú ẹ̀ olùjẹ ní gbogbo yẹn máa pé sí nítorí ẹ̀ nítorí làákàyè rẹ tó lọ́n fún ọ tó máa lò eléyìí ò sọ pé o jẹ́ nìkankan níwájú ọlọ́run ìdáyà kejì ni kọ́lọ́n fún yẹn ní ìdáyà Islam ìdáyà kejì nù kó jẹ kó sèyàn ní mùsùlùmí ìdáyà kẹta òun ni ziyadatul iman òun ni kí ìmọ̀ni èèyàn máa lékún ìdáyà mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ láyé nìyẹn ìdáyà ti àlìkíyàmá wa ni ìdáyà tu ilà àlìjánná yìí tí wọ́n sọ ń bì ní ìdáyà tu ilà àlìjánná ọlọ́run fọ̀nà mọ́ aráyé àwọn ni wọ́n gbá. láwọn àdánù lọ́rùn ilà àlìjánnátì kálọ́lọ́wọ́ bá bá jẹ́ káàánú mọ̀nà tá a gbà wọnú àlìjẹ́nà ni àdàyè náà ibà àlejò náà àwọn náà wọ́n gbé ẹgbà kọ ẹgbà báyìí ẹgbà báyìí ilé àlìjẹ́nà lẹ́ bọ̀ sí. so ọmọ náà kò lè mọ̀nà dénú àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà nìkan ni ó mọ̀nà tí ó fi dénú àlìjẹ́nà bọ́lá ní sọ nìyẹn wọ́n ò lè mọ̀ iná àdéhùn ọ̀sẹ̀bìlà ìmà ṣáàkìrọ̀ wá ìmà káfọ́ ọ̀rọ̀ yẹn lè jọ́wọ́ dọ́lá pé kò fọ̀nà máa láyé káyọ̀ wọ́n ara àràfọ́nà mọ̀nyí rárá o kò bá wọn bá ń tẹ̀sí ìdílé yẹn sí tẹ̀sí gidi kọ́lọ́lọ́ bá fọ̀nà máa wá ìlàlì jánà la àdéhùn kún ìlàlì jánà ìdá àbámi àhánà bá sọ pé ẹgbẹgbẹgbẹgbẹgbẹ kẹ wọnú àlìjánà so àádọ́ ọmọ adágbàdínú àlìjánà so nam. sàwáà ù ní àlẹ́ yìí أإنا أجزينا أم ó ti ṣe déédé lónìí tá a yìí tó báwọn yẹn mọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ ibi kò wúlò mọ́ àjàzínà èèyàn bá máa kára bari náà ọba ni pé ẹsẹ àjẹ ń jẹ ń tù lè padà wá wò mí pé ọba rẹ̀ á rò pé ẹ wo èmi ọ̀dà bí irú ẹ̀rọ àjẹ ìjẹ́ dùbẹ́ ọ̀hún ni máa lọ kò wú lọ́mọ. Ah. ọ̀rọ̀ ni méjèèjì kò sí ẹ̀dọ́ tó wúlò bẹ́ẹ̀ ọba àmọ́ kù ọba àmọ́ kù ọba àmọ́ ṣojú àánú gbogbo ọba bá dé ọmọ ẹ̀ṣẹ̀ kò wúlò mọ́ ọ̀kẹ́ni ọmọ àlànà. máa lànà nìyí so mọ́ọ̀lánà mi is kò tún wá sí ààyè kan tó jẹ́ pé ma'is ààyè téèyàn lè lọ gọ síbẹ̀ tó yẹ pé èèyàn yóò pé ẹja lọ sínú bí tá a wà níbi tá a ti nǹkan kan mọ́ra wa kò sẹ́ni kankan tí ó lè dọ́dọ̀ wa kò sí tagbangba náà níta àwọn tó ń jẹ́ àwọn tó sí àwọn èèyàn lọ́nà tí wọ́n sọ nìyẹn àwọn náà ti ti yí àwọn lọ́wọ́ báyìí so ètí wọ́n sọ náà ọwọ́ ku ọ̀gá ọ̀gá pátáyé yẹn so ṣètọ́n tí wàá jẹ́ pé gbẹngàn lọ̀gá tí ń ṣe àwọn èèyàn lọ́nà so nínú ayé yìí wọ́n á sọ ọ̀rọ̀ àwọn kan ní mẹ́fà ló sọ lọ́lọ́ ló sọ lẹ́ẹ̀keje àwọn kan ní pé òun náà lọ sọ gbogbo méjèèje ọ̀rọ̀ tó wá sọ ní kí ló sọ. kọ́lá ṣẹ́ìtọ́nù lámà amúrú. olóyè èṣù yóò wá sọ̀rọ̀ lámà amúrú nígbà tí wọ́n bá ti parí gbogbo pé ọmọ àná ọmọ àlọ́ná ọmọ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà àyà wọn sọ pé èṣù ni ó èṣù ni ó èmi wo èmi <laughs> ọ̀rọ̀ sọ fún ọ pé kí ló kọ́ ọ alákọ̀ọ́ ó ní nígbà wo òjò nǹkan sọ fún ọ ni pé ọlọ́run wà á dàkùn wà á dàlẹ̀ ó ṣàlàyé fún ọ o pé tó o bá ṣe dáadáa ọ wà lìjẹ́ náà ó lè ṣàlàyé pé tó o bá lọ ṣe tí O dá ọ wọ̀ náà ó ṣàlàyé wà ó promise yí pé tẹ́ ẹ bá ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe ìtì máa ṣe fún yín tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣe ìtì máa ṣe èṣù gbẹgbẹ́ confess bẹ́ẹ̀ pé sọ nàmbà wà nù ọ̀tọ̀ kọ́kọ́ sọnù pé tí ẹ bá ọgbẹ́ náà sọ pé ẹ má sọ pé ọlọ́wọ́ bò ṣàlàyé ẹ̀sìn fún yín ó ṣàlàyé fún yín dáadáa ẹ kọ́kọ́ lọ mọ̀ yín ọ̀nà ọ wá ní bó wọ ẹlẹ́kejì. ṣùgbọ́n èmi náà mi jiyàn rẹ̀ wà á tukùn èmi náà ṣàdéhùn fún ọ pé ah, ah, má tẹ̀lé tọ́lọ́hùn kó o lè bá gbádùn ilé ayé yìí máa ṣe sìnà káàkiri ni máa mutí kiri ni máa máa gbowó èlé káàkiri ni gbogbo ní wọn já burú ni kó o máa ṣe mọ̀tẹ́ ilé ayé dùn o yẹ kí wọn náà ẹ̀ ń jọ ẹ̀ bẹ́ẹ̀ èmi ni mo ṣàdéhùn fún ọ pé gbádùn ayé kò sí wàhálà kankan. ṣùgbọ́n èmi ò fọ́fíìlì promise mi fún ọ ní bàrí mi ń kà so mo promise ẹ pé wà lẹ́yìn rẹ sọ̀rọ̀ ìmí àgọ́ fún lára bala ìwà pẹ̀lú ẹ̀ rárá mo kẹ̀tọ́ jẹ mí kò dúró mi so èmi àdéhùn mi kò sí kò sí òdodo ńbẹ ẹlẹ́kejì tó sọnù ẹlẹ́kẹta. wà á máa ká nálìyà mi sultan. ó ní wà máa ká nálìyà aláìkún mi sultan ṣé ẹni bẹ́ẹ̀ tí ń wò mí yìí máa ká nálìyà aláìkún mi sultan mi ò ní sultan ìbẹ̀rẹ̀ ní alikọ́harù mi ò ní ìfúnni ìmúnilágídí ṣe nǹkan fún yín sòdìtọ́nù tí mo ní pé ìmúnilágídí ṣe nǹkan mi ò ní mi ò ní bẹ́ẹ̀ni mo kéré iná kéré da ṣètò ànìkan dọ̀ ìfàn ó lè bàjẹ́ tẹ́ ẹ máa ṣe àwọn oṣù ọ̀nà sọ́ni ìyẹn ṣètò ọ̀nà jí báyìí yóò mọ̀ sálọ ni tẹ́ ẹ máa ń pè wọ́n lọ́wọ́ yóò mọ̀ sọ yóò mọ̀ sálọ ni so ẹni tẹ́sùn bá mú odidi mi ni so onígbẹ́kí ni o ìdẹ́bi gẹ́sẹ̀ mi ò ní ìmúnilágídí ọlọ́run ò jẹ́ ilé mọ́ mú yẹn lágídí pé kó ṣe nǹkan ṣùgbọ́n kí ló ń kàn fún mi ìlà. ìlà àǹdà òtùkùn fásitàjàmùtùm lé. ìtẹ́nu ọ̀gá mi ni pé kí n kàn call kí n invite yẹ mo invite yẹ lásán ni so invitation card máa kàn fún ọ so pastor jim tún lè wàá dẹ̀ ọ náà invitation ló bá tán èmi kọ́ ní báwọn gbọ́ pé oh, ah, dandan lọ́lọ́ ìwọ̀n àgbìdìgbò ọ̀bẹ dandan lọ́sẹ̀ kò sí bẹ́ẹ̀ tèmi ò ju bí n pè ọ́ wọ́n sì ń dáhùn ọgbẹ́ èsù ní ntí ntó ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó sọ ní kí sọ. fàlà tàlùmù ni wàlùmù àǹsàkùn. ó ní ẹlẹ́kẹrin ni pé tàlà tàlùmù ni má bú mi ó wàlùmù àǹfùsàkùn so wàlúù àǹfọ̀sà ara yín ni kò bú ara yín ni kò bú náà ìwọ tí wọn ń ṣèṣe búṣe lẹ́gbẹ̀ẹ́ títì tí wọn náà sì dúró tó ń wò ṣe èṣù náà lọ́wọ́ ọgbà ní wo bẹ́ẹ̀ ó sì wo bẹ́ẹ̀ ó sì tó dúró so kílára kílára kẹsù bẹ́ẹ̀ wàlúù àǹfọ̀sà kò ara yín ni kò bú ẹ̀mí rẹ o lè borí ẹ̀ ọlọ́run fún ọ lágbára kó o borí ẹ̀ ìwọ ló fẹ́ borí ẹ̀ ìwọ ló ràn lọ́wọ́ bàlẹ̀ rọ́nà alákùnrin bíi màkánù yẹ̀sìmù ìwọ ló jẹ́ borí rẹ̀ kéèpé ní ẹlò borí ẹ ìwọ lójú borí ẹ nam ó ti sọ fún ẹ pé ẹlẹ́kẹ ẹlẹ́kẹrin tó sọnù àbí ẹlẹ́karùn-ún. ana bi musirikhikum wa ma antum bi musirikhi. ó ní ma ana bi musirikhikum sẹ́yà níbi dáwà yìí mi ò lè ràn yín lọ́wọ́ ẹ̀yin náà sì lè ràn mí náà lọ́wọ́. ẹlẹ́karùn-ún tó sọ ni ẹ mi ì lè ràn yín lọ́wọ́ ẹ̀yin náà sì lè ràn mí lọ́wọ́ kò ṣeé ṣe náà mú kafarutu bima ashraktumun min qabl. èmi gángan mo gba ẹyẹ sọ fún mi pé ìní kàfárítù mo ti di kí ni o kèfèrí pẹ̀tí wo mi láti lẹ́lẹ́wà kí ló fáńtì lóbi ní kèfèrí òun náà ni wípé èmi gángan fún ara mi èmi ni mo wá sọ yín nù mo dẹ̀ mọ̀ pé kéèyàn sọ yẹn nù ọ̀dà so sísọ ọ̀dẹ́bí náà sọ yẹn bí mo ti lọ invite yín yẹn tí mo ní kẹ́ ẹ wá ṣe nǹkan yẹn mo ṣe kí ni o mo ti di kèfèrí pẹ̀lú ẹ pẹ̀lú bẹ́ẹ̀ dá mi lóhùn yẹn tẹ́ ẹ bẹ́ lọ́run lóhùn ẹ ti àṣírákìtù mú un ní. ló fi jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ àwọn tó bá ń pè yín síbi tí èsè kìtàbù wà súnmọ́ tẹ́ ẹ tẹ́ ẹ báwọn náà ń pè yín àwọn náà ti di kí ni o àwọn náà ti bọ́ sípò yẹn wọ́n ti di kèfèrí torí pé kí ni o ẹ ti lọ ẹ ti lọ gbé wọn ga ẹ ti lọ ṣàwọn àwọn náà ti di kèfèrí pẹ̀lú ẹ̀ náà ó dọ̀rọ̀ mẹ́fà tó sọ ẹlẹ́gẹ̀dẹ̀ nam. ọ̀wà ni iná bọ́ọ̀lì mìíràn gbogbo ẹni tó bá ti jẹ́ ní tí yóò tẹ̀lé tọ́lọ́ ní jẹ́ bọ́ọ̀lì mìíràn ń bẹ̀ yẹn ìyẹn náà pé bẹ́ẹ̀ lọ́n lọ́sọ àbí àìsí lọ́sọ ọ̀rọ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ láwọn àdáàbò nàlẹ́ sẹ́ni bíbá wa ó ní gbogbo ẹni wá ti jẹ́ ẹni tí ò tẹ̀lé tọ́lọ́run làwọn àdáàbò ní àlè ìyà tí máa tààyàn tí máa ròyàn olówó àwọn àfọ̀ntì yẹn ọ̀rọ̀ méjèèje tẹ́sù sọnù nínú ayé yẹn sọdún ẹ̀rọ ẹ̀rọ tẹ́sù ti sọ̀rọ̀ láìkí àmọ̀rọ̀ tí sọ ọ̀rọ̀ méjèèje nìyẹn náà. ọlọ́run ni a wà á fi àwọn olùgbàgbọ́ òdodo àti àwọn tó bá ṣiṣẹ́ dáadáa ọlọ́run abẹ́ sàlàyé àwọn tó bá dúró dáadáa ọlọ́run ni a fi wọ́n kó sínú àlìjánná. alladhina amanu wa amilu salihati jannatin tajri. ọlọ́run ni a fi wọ́n kó sínú àlìjánná èdè ẹgbẹ́ àlìjánná yẹn tajri min tati al-anhar. tati al-anhar khalidina fiha. àwọn odò tó jẹ́ kanú àwọn odò mẹ́rin onáà ní sẹ́ńlá bẹ́ẹ̀ rẹ̀ tí wọ́n dẹ̀ máa bẹ gbére ń bẹ̀ bí ibùdó rọ̀ bìhìn. نعم خالدين فيها بإذن ربهم ọlọ́ni wọ́n máa bẹ́ níbẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ pé agbára wa ló gbé wọnú àlìjánná níta gbọ́dọ̀ mọ̀ mọ̀ ní pé kí ni obì ìrìn ẹ̀rọ bì í yọ̀ǹda ọlọ́run ọba àwọn ló jẹ́ ní àlìjánná. ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa yìí pé n a máa ṣe nínú àlìjánná àyà kan ṣàlàyé sọ́tún Yunus ayẹlẹ́kẹ̀wàá ó ní dàwa ń fi á ṣùgbọ́n á nàkàlà húmà tá a bá fẹ́ máa ṣe àdúrà kan nínú àlìjánná ṣùgbọ́n á nàkà àlàhúmà ni láàmà ṣe wàtà ìyá tó ń fi àṣàlám nínú àlìjánná tá a bá fẹ́ máa kíra wa sàlámù aláìkùn ní àwọn màláíkà ni ó máa kí wa wà á kírun dàwa hùm lillahi rabbil alamin ọlọ́run ni tí wọ́n bá wá ń ṣe àdúrà lọ tí wọ́n fẹ́ parí ibi àdúrà yẹn ọlọ́run ni tí wọ́n sọ ni pé kí ni o alhamdulillahi rabbil alamin tó ní wọ́n fi parí ẹ̀ tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ kan wọ́n máa sọ pé subhanakallahumma gbọ́dọ̀ tí wọ́n máa sọ tí wọ́n bá fẹ́ parí gbogbo ọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ dákẹ́ kí ni wọ́n sọ o rabbil alamin. sọ ọlọ́run bá ń sàlàyé fún wa ń bẹ̀yẹn pé tẹ ìyàtọ̀ ọlọ́run ní kíkí tí àwọn ọmọ àlùbẹ́lẹ̀ máa kíra wọn òun náà ní salam nam. alam tara kayfa daraba Allahu masalan kalimatan tayyiba. ọlọ́run ní alam tara ntòwọ̀n náà tá fẹ́ kó orí ni kí la fẹ́ kó orí kayfa daraba Allahu masalan kalimatan tayyiba kí ni wọ́n ń pè ní kalimatan tayyiba òun ní táàfó tẹ̀sí ọkọ sọ ni pé gbólóhùn téèyàn fi ń di mùsùlùmí onígbólóhùn la ilaha illallah bẹ́ẹ̀ yọ ọba tí ì sọ kò lè tí di mùsùlùmí lẹ́yìn ìgbà tó bá wá di mùsùlùmí tán tí mùsùlùmí bá ń sọ gbólóhùn rẹ̀ dáadáa lójoojúmọ́ tí yóò sọ̀sọ́kùsọ gbogbo gbólóhùn tó ń sọ yẹn pátá yẹn oní ọmọ jẹ́sìn fún ọlọ́dọ̀ ọlọ́run so gbólóhùn mùsùlùmí máa di kalimatan tayyiba lẹ́yìn àlọ́ àti sọ gbólóhùn la ilaha illallah tó dẹ̀ mọ bẹ́ẹ̀ kó máa ṣe ní ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run wa sọ pé gbólóhùn ti jáde lọ́dọ̀ mùmẹ̀ní. ọlọ́run ni wàá jẹ́ kalimatan tayyiba gbólóhùn tó jẹ́ pé ó dáa púpọ̀ ni ọlọ́run àni bóyá ni gbólóhùn náà ọlọ́run ni ọlọ́run ni wàá dà gẹ́gẹ́ bí igi kan tígi náà dáa àdìsí wa pé igi làbídùn ni ó dẹ̀ fìdí múlẹ̀ wípé igi làbídùn ó fìdí múlẹ̀ gan igi tó yẹ pé ìmọ̀ ní èso ní gbogbo ìgbà ni ewé orí rẹ̀ kìí wálẹ̀ lẹ̀ kò sígbà tó débẹ̀ tí ẹ̀ ní bá o tẹ́ẹ̀dì bá nínú ẹ̀rùn nínú òjò nínú gbogbo ẹ̀ ló máa ń ní nǹkan lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí bó ti gbọ́dọ̀ rí nìyẹn dáadáa ló kún gbogbo ara mùsùlùmí láti bẹ̀rẹ̀ tó fi dé òpin ọlọ́run àfi wé igi tó dáa ọlọ́run kí ni ọ. ọlọ́run ní ìpìlẹ̀ ọ̀rọ̀ tí mùsùlùmí bá sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ tí mùsùlùmí bá sọ sáàbì tán ìmọ̀ dúró gbẹngbẹn sínú ọkàn rẹ̀ ni ẹ má fẹ́ jẹ́ mùsùlùmí gidi asilu kẹ́límọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ dúró gbẹngbẹn sínú ọkàn rẹ̀ ni wà fárí ìwà ẹ̀sẹ̀ gbólóhùn tí mùsùlùmí bá sọ fi ń sàmẹ́ inú sẹ́mọ̀ lọ́wọ́ tó bá fi sọ̀rọ̀ kan tí ò wọnú ọkàn rẹ̀ tó bí ọkàn sọ lẹ́nu lásán báyìí ni kò dénú ẹ̀mí rẹ̀ ló fi jẹ́ pé inú kọ́líbù ìnàlá yanzuru ìlà kùlùbíkùn táwọn fọ́n dẹ́rẹ́ sísọ ni pé asìlù ha sàbítùn ìdájọ́ fún mùsùlùmí ní ẹ̀sán lórí tó bá sọ inú ọkàn láti lọ wò ó pé sọ̀rọ̀ yẹn wọ inú kíni o ọkàn kódà ìṣe tó bá ṣe inú ọkàn láti lọ wò ó nọ́mbà one ìpìlẹ̀ gbogbo tí mùsùlùmí bá ń ṣe ibo ló wà inú ọkàn ibẹ̀ làníyàn wà inú ọkàn so ìnámalẹ̀ amal bin nijat so ìnámalẹ̀ kúlì múrí í máa náwà lọ́lọ́run bá ń sọ tó bá ti wá lọ rinlẹ̀ nú ọkàn kí ló wàá ṣẹlẹ̀ wà pàdé. ẹ̀sẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ibo ló ti gbà sánmà ni yóò máa lọ sánmà wọn yóò ti wà ń bẹ̀ tí ó gbẹ̀sán rẹ̀ ń bẹ̀ wà jẹ́sẹ̀ wà fi sánmà náà mú. gbogbo ohun tí ó jáde látara ẹ̀san ọ̀rọ̀ tí mùsùlùmí bá sọ ó ní àwọn èso àwọn dáadáa túùtì ukùlà à ìdẹ́gbẹ́ ọ̀rọ̀ tí mùsùlùmí bá sọ yóò máa mú àwọn èso bẹ̀ jáde yóò máa mú wá kúlà ìyìnì ní gbogbo ìgbà ni tọ́mọ ẹ̀ bá dé náà àdìjẹ́ náà gbogbo ìgbà ni ó máa jẹ dáadáa rẹ̀ ni ó máa jẹ dáadáa rẹ̀ bí ìdílé rọ́bì à pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá rẹ̀ òwú tọ́lọ́run bá ń kọ́ nìyẹn náà. ọlọ́run bá wa yẹ́dùbù láwùlẹ̀ amsala linnas ọlọ́run bá ń fi lélẹ̀ fáwọn ènìyàn àwọn àpèjúwe yìí là á lọ àwọn yàtọ̀gbà kàdùn ọlọ́run kí wọ́n gba wáàsí kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ nẹ́ẹ̀mú. ọlọ́run ayé ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu ẹni tí èsè mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀bọ ọ̀rọ̀ tí ò dáa orin kíkọ ni gbogbo ohun tí ò da dẹ́gbẹ́ wọn gbogbo ọ̀rọ̀ tí ò da láti inú ìlú ni láti inú jìtá ni láti inú gbogbo ẹ̀ ni. ọlọ́ni kàṣájára ti kọ̀ bí ìsà ọlọ́ni gẹ́gẹ́ bí igi tí ó burú ni àdìsí tún wá àtọ̀pọ̀lọpọ̀ àwọn sálàf ni pé igi angola igi kan ní jẹ́ ipe òun náà ni ó jẹ́ igi kan lẹ́yìn pé gbogbo rẹ̀ kíkorò ni kò dùn kankan bí kankan so ọtẹ yẹn yẹn yẹn nam. olóyìn gbogbo kíní ìpadà yẹyẹ ó kàn wà lórí ilẹ̀ ẹlẹ̀ lásán bí bàbá yẹn tu nǹkan sórí ilẹ̀ ẹlẹ̀ ìjì tú zati bíi nǹkan tó ti wà ní tútù mẹ̀ǹfà ó kìlẹ̀ àrídì lórí ilẹ̀ ẹlẹ̀ mọ́lá mi kọ̀rọ̀ kò lè wọ́bi kankan kò ní gbòǹgbò kò sí gẹ́gẹ́ bí ọ̀wọ́ lẹ́lẹ̀ ó kàn wà lásán ni kò ní túmọ̀ kankan ọ̀rọ̀ yẹn kàn lásán ni kò lọ sánmà kò tún wọlé ẹlẹ̀ ó kàn dúró lásán náà ni ohun tí ó sì jìyà lórí ẹ tí ó sì méjì mẹ náà tó gbé ọ̀rọ̀ burúkú ni kò wọ́n lọ dé inú sọ yẹ pé ẹ̀mí kèfèrí tí wọ́n bá gbà kò ní lè wọ sánmà wọ́n dàn padà nù lẹ́lẹ̀ ni so ẹ̀mí mùsùlùmí tí wọ́n bá gbà yọ wọnú sẹ́mọ̀ lọ tí wọnú àyètọ́kọ́ lọ́nà àdìjẹ́nà kó ló tún lé pé ọlọ́wọ́ sì adá padà wá kí wọ́n tún wá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo tí èèyàn bá ti ń ṣe ló jẹ́ àwọn tí ò da ọlọ́run ò fún láàyè láti wọnú sẹ́mọ̀ ṣùgbọ́n mo ló wá ti jẹ́ nǹkan tó da ọlọ́run fún láàyè láti wọnú sẹ́mọ̀ náà ní parí. ẹ̀rí àdìsí wa lórí tó wà ní Bukhari lórí àyà yìí wípé nǹkan tí ń sọ náà ni pé mùsùlùmí òṣìṣẹ́ ọlọ́run ọba sọ àdìsí barabuna azim alimuslim ìdásù ilà filikọ́bù so mùsùlùmí tí wọ́n bá ń béèrè béèrè lọ́wọ́ ẹ̀ nínú sàárè ìbéèrè tí wọ́n máa béèrè ṣáìdá anlá ilà ilàlá wa anna muhammadu rasulullah yóò sọ pé ọlọ́run ọba lọ́lọ́run yóò sì gbà pé ànábì náà ni òjíṣẹ́ òun so ànábì wa ka ááyà yìí pé àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá wọn mú sàárè àwọn ọlọ́wọ́n bó fìdí wọn múlẹ̀ bìlìkọ́ọ̀lì sábìt ọ̀rọ̀ tí gbogbo àwọn màláìka bá ń béèrè lọ́wọ́ wọn báyìí àwọn ni wọn ò lè rí sọ ẹbí ẹ bá ṣe olùgbàgbọ́ òdodo kò lè ṣe kí ni kò lè rí sọ lóbi jẹ́ pé téèyàn bá kú kò ní ìdí kẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ pé wọ́n gbàgbé nǹkan tí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ o kì í ṣe súnà bídíà ni kí àwọn ọmọ kékeré ọmọ gbàgbé ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ nígbà tó o bá kú ànábì kọ́ lọ́rùn yẹn ní gbogbo eléyìí o nítorí pé ẹ dúró fásìkò díẹ̀ kẹ́míkọ̀ kan yín kẹ́ ẹ ṣàdúrà fún ẹ kí ẹ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ àdúrà yẹn jáde ẹgbẹ́ ọwọ́ àbísà àdégbé ní sọ̀rọ̀ àwọn ẹni kẹrin ẹ̀ òkú yìí ọlọ́run bá foríjì tọ́lọ́run sẹ́ẹ́ wọn èyí sọ nǹkan kan ní sáré ẹsìn òkú tán ẹ̀dẹ̀ dúró everybody tẹ̀ wá ń bẹ̀ fún ara yín ẹ kàn tọrọ àdúrà fún fasalulahu atasibit ẹni ọlọ́run alahuma sabit gbólóhùn tẹ́ sọ náà nìyẹn in the sohal ẹ sọ gbólóhùn ẹ̀kẹ́ rẹ̀ kú ọ̀nbẹ ẹ̀yin kálukú ni ó sọ ẹ tó wà bẹ́ẹ̀ oríkẹ́ni kan sọ abíjẹ pé òkúta wọn kúra ẹ̀ ẹ̀jẹ̀ àná ọbẹ̀ rẹ̀ ọlọ́run à ń padà bọ̀ àbí wọn ò rán yẹn sẹ́ẹ́ so ìgbà àti ìsìn òkú ti wà dọ́gbọ́n gbé kalẹ̀ lẹ̀ kò ní ká ṣe àwọn ọkọ̀ pé mọ́gbàgbé tó torí ẹ̀ jáde kó láyé so kí ló kàn bẹ́ẹ̀ ni wọ́n léyìn so ànábì ò ṣe bẹ́ẹ̀ so àníjì ká ṣe bẹ́ẹ̀ síta bá kọ́ ẹni ọ̀wà mọ̀ ẹni tó mu tí tó tó fi kú síta àwọn òkè bá ti kọ́ ẹni ó fi mọ̀ so ọlọ́run bá ń sọ ayé àti ọ̀gbìn rẹ̀ ni ìṣẹ́bí tó ń lọ ọlọ́run ọba yóò máa fi àwọn olùgbàgbọ́ òdodo yóò máa fi di wọn múlẹ̀ bìlì kọ́ọ̀lì starvit pẹ̀lú ọ̀rọ̀ tó jẹ́ wípé yóò dúró gbẹ̀ngbẹ̀ wọ́n sọ wọ́n sọ nígbà táwọn ọmọ táwọn ọmọ alákùnrin yẹn tí wọ́n bá yọ sí wọn wọ́n sọ ọlọ́run kí ni òfin àyà ti dúró ọlọ́run ní bá a ti dé kí wọ́n lè fi ìdí ọ̀rọ̀ gidi ní máa jáde lẹ́nu mùmìnì nígbà tó wà láyé tó bá jẹ́ tilẹ̀ ákírọ̀ fí sùhálì lè kọ́búrì ní ákírọ̀ ọ̀bẹ̀ yẹn nínú kíni o ìbéèrè inú sàárè náà kí ló ṣe kíni yóò rọrùn fún dídí sọ láyé ṣé ó máa rọrùn fún ó dẹ̀ dúró ó máa rọrùn fún náà wàyí dídì wọn ṣùgbọ́n àwọn tí yóò tẹ̀ tẹ́gbẹ́ wọ́n kàn sọ gbólóhùn yẹn ni mùnáfìkì sọ kò wúlò fún so ó dà wà lára mùsùlùmí ẹni tí ò bẹ́ẹ̀ dọ́là wọn bá bẹ́ẹ̀ jíṣẹ́ rẹ̀ ó ń sọ ni kò ní wúlò fún ọlọ́run wọ̀ yìí dín lùdọ̀ ọ̀lì mi. ọwọ́ gbogbo tó bá jẹ́ alábòsí tó fi wọnú sàárè yẹn ọlọ́run ni kò ní mọ̀ béèrè yẹn ọlọ́run ó jẹ́ ṣàṣìṣe kò ní mọ bó ti dáhùn ẹ ẹ ẹ ní ọmọ wí kò ní lè dáhùn kọ́lá kọ́ ọmọ tẹ́ńpẹ̀ láyé láyé lálá kọ́ ọmọ ìwọ̀sùn láyé kọ́ ọmọ kùránì kò ní lè sọ kankan kó gbọ́ lọ́wọ́ ọlọ́run lè rẹ̀ ó jẹ́ kí àwọn tó bá jẹ́ alábòsí kí wọ́n kú wọ́n máa ń mọ tí wọ́n wì nínú sáré ọlọ́run wọn ní jẹ́ wọn wọn ní jẹ́ wọn ọlọ́run wọ́n yẹ fálù láwọn. torí pé ọlọ́run ọba yẹ fálù láwọn máa yàṣà gbogbo ní gbogbo wa ń mọ̀ tàbí sínú orí wa àti bọ́ọ̀lù náà ló fi bẹ́ẹ̀ tẹ́yìn bá fẹ́ lọ sẹ̀dáàmù yẹn wà kankan ní o ti wá máa dùn ìdé yẹn ò rí ibi tẹ́yìn fi sí ọ̀yẹ̀kẹ́ ah! wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìdé yẹn ò rí ibi tẹ́yìn fi sí èyí ó dẹ̀ tún débẹ̀ yóò dẹ̀ mẹ́rin kọ́ lẹ̀lẹ̀ kíkẹ́ bẹ́ẹ̀ di nǹkan fún wa ẹ̀rẹ́ ìwà di nǹkan mẹ́rin ẹ̀gbọ́dọ̀ gba kíni lọ́wọ́ mi o ìtò bísí ní bí dẹ́wọ̀ bí tó bísí tẹ́ ẹ̀kọ́ lọ́run lè pààrẹ́ dànù kó mẹ́ yóò dẹ̀ tún filẹ̀ subhanallah so ọlọ́run yẹ fún àwọn ọmọ ẹ̀ṣọ́ so ọlọ́run ni máa ṣe tó bá wù ú tó wù ú mẹ́ẹ̀ ló ṣe so ọkọ́ lọ́run kó sànù wa ó jẹ́ kí a lè dúró gbẹngbẹng pẹ̀lú ọ̀rọ̀ tó dáa ní kọ́lọ́n jẹ́ máa jáde láti ẹnu wa ìṣe tó dáa ní kọ́lọ́n jẹ́ máa jáde látara wa ọlọ́run wá jẹ́ kí gbólóhùn náà bá wa dénú sàárè kó wá wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa náà nínú sàárè kó wúlò fún wa ní gbangba ta àlìkìyàmà kọ́lọ́n wá jẹ́ ká jẹ́ ní àlìjánà subhanaka wa bihamdik shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilayk